sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò olùkọ́ àgbà lónìyẹn gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí lókè òkun ni wọ́n ń kan sára sí i fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé tiwọ́ olùkọ́ àgbà láàyè.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 mo dúpẹ́ òbò kí gbogbo wa mo tún kí wa pé ó mà kú tó ọjọ́ mẹ́ta àkú àti tá a bá ríra ẹni tó bá pẹ́ Yorùbá ní àkú àti náà ní àkú àtijọ́.

tìbútòrò fún àwọn olólùfẹ́ wa káàkiri àgbẹ̀ káwọn èèyàn bá lè jẹ ìgbádùn rẹ̀ ẹ máa bá wa lọ́ọ̀fù ẹ̀kẹ́sìmọ́ láìkẹ́ bá sí ń wo ètò ẹ máa lọ́ọ̀fù ẹ̀kẹ́sìmọ́ láìkẹ́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 a rí àkọ́kọ́ ọmọ tọrọ gáfà lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa a rí pé láti bí ọjọ́ bíi mẹ́ta kan la ti ń gbé pé a fẹ́ ṣe ètò ti alẹ́ tòní àmọ́ òjò àsìkò òjò ńláńláńlá tó sì ń rọ̀ lójoojúmọ́ mo rò pé láti ìparí oṣù kẹjọ ìní òjò ń ti bẹ̀rẹ̀ báwọn tó sì rọ̀wọ́ oṣù kẹsàn-án ó tún ń rọ̀ lọ́wọ́ nínú oṣù kẹwàá ní ìlú ìbàdàn tí àwa wà ní ibí débi pé alaalẹ́ òjò tó sì nípọn gidi gan ni èyí ló fà á bá a sì ti máa ń sọ fún àgbàlá àgbàlá ni à ń lò tá a ti máa ń ṣe ètò ìdínú pé tí òjò bá ti ń ṣe ìdíwọ́ báwọn làìfi lè bá ètò lọ làìfi lè bá ètò lọ àmọ́ àwa dúpẹ́ òjò ọjọ́ nígbà ni pé ó ṣe dáadáa la fi ní ká bẹ̀rẹ̀ tó ta fún ní ká bẹ̀rẹ̀ ọwọ́ aago mẹ́sàn-án alẹ́ elógbe fi rò pé tó bá da aago méje òní á bẹ̀rẹ̀ pẹ̀lú ó ṣeé ṣe kí ọmọ mi ojú tó lé ojú tó kò kọ́ bá mi ní orí ètò. láì ká má ibi tá a fẹ́ yà ẹni tó ṣe pé gbogbo wa ká jọ kọ́gbọ́n ká sì rí nǹkan dì mú ẹni ètò ti alẹ́ yìí ká kọ́gbọ́n o ká rí nǹkan dì mú ẹni mo pe ètò ti alẹ́ yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ nílẹ̀ Yorùbá nílẹ̀ kóòtù òjire nílẹ̀ Odùduwà tó ti fà mú Yorùbá bọ̀ wọ́n ní ìṣẹ́ tó bá ṣẹ́mọ fún ogún ọdún ìyà tó bá jẹmọ fún ọgbọ̀n oṣù bí ò bá pọ̀ ọmọ o yorùbá ní pé a sì lẹ́yìn ọmọ hmm. ìfẹ́ ká máa dé o ìfẹ́ ká máa dé ká sì lè kọ́gbọ́n ká sì lè kẹ́kọ̀ọ́ pàápàá àsìkò tó gbẹgẹ́ àsìkò tó sì léwu púpọ̀ ni àwọn ọmọ yorùbá wà yìí torí pé àsìkò tá à ń sọra wa lọ́wọ́ pé kí ló fẹ́ kọ o kí ló fẹ́ kọ o àsìkò tá a sì ń sọra wa lóhùn kí ló fẹ́ wí o kí ló fẹ́ wí ńlá wàyí ṣùgbọ́n kinní kan mo fẹ́ ká mọ̀ ní wípé ibi tí ayé bá dojúkọ ọlọ́run ò ní jẹ́ kémi ọkọ ẹ̀yìn síbẹ̀ àsìkò tá a wà yìí ọ̀rọ̀ òṣèlú kọ́ o ọ̀rọ̀ onílùújìlú kọ́ ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà kọ́ bí kò ṣe pé ká ronú wa o ká ronú wa o kọ́mọ aládé ọmọ ibi tí wọ́n ń lọ gbogbo ọmọ Odùduwà ọmọ kú òtù òjire ọmọ aládé adára wa mọ́ o bẹ́ẹ̀ bá pè wá lọ́mọ Odùduwà àfìfẹ́ jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá pè wá lọ́mọ Yorùbá àfìfẹ́ jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá pè wá lọ́mọ kú ojú òjire okọ̀ ń pa wá pọ̀ bẹ́ẹ̀ bá sì pè wá lọ́mọ lúàbí ẹ̀jẹ̀ kan náà lẹ́ ń bá wí bẹ́ẹ̀ bá sì pè wá lọ́mọ aládé gẹ́gẹ́ ló ṣe gẹ́gẹ́ o gẹ́gẹ́ ló ṣe o ṣùgbọ́n ìfẹ́ ká farabalẹ̀ ká farabalẹ̀ gbọ́ ètò ti alẹ́ yìí ká sì mọ ibi tí Yorùbá ń lọ ẹ rí wípé lẹ́nu bíi ọjọ́ mẹ́ta yìí ìní ọ̀pọ̀lọpọ̀ ń pariwo ariwo kí náà la sì ń pa àmọ́ ká kọ́kọ́ jó yé wa ogun òkó ilẹ̀ Odùduwà lápapọ̀ rí látijọ́ tí ilẹ̀ kóòtù òjire ilẹ̀ Yorùbá ilẹ̀ Odùduwà tó ti ń jẹ́lẹ̀ ogun òkó wa rí pé káwa nígbà kan o ogun kó ilẹ̀ Yorùbá tán yányán gbogbo ilẹ̀ Odùduwà ọwọ́ abọ́ sí abẹ́ ìṣàkóso àlejò kan ilé wa ń darí wa èèwọ̀ ni kò ṣẹlẹ̀ rí kò ṣẹlẹ̀ rí kò ṣẹlẹ̀ rí kò sì fìgbà kan ṣẹlẹ̀ rí nínú ìtàn ṣáájú ìgbà tí rajaraja ọmọ aládé dùdú lúgi àwọn àgbà bọ̀ wọ́n ní bí ọmọdé bọ́ bá kọyán alẹ́ àwọn àgbà wọn á sì fi ìtàn balẹ̀ bọ́mọdé bá kọyán alẹ́ àwọn àgbà wọn á fi ìtàn balẹ̀ <laughs> oríṣiríṣi ni nǹkan tí mo ti rí nílẹ̀ Yorùbá oríṣiríṣi ni nǹkan tí mo sì ti fi etí gbọ́ nílẹ̀ Yorùbá mo ti rí ọ̀pọ̀lọpọ̀ mo sì ti kọ́ ẹ̀kọ́ mo rí ìtàn mo ṣèwádìí mo tọpinpin nípa ọmọ Odùduwà ọmọ Oòduà mo mọ ìpìlẹ̀ ojú mi lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ọkàn mi rìnrìn àjò tó ṣe wípé bí n bá ṣàlàyé ẹ̀ lọ́dún mẹ́wàá ọ̀pọ̀lọpọ̀ ni ò ní yé nípa ilẹ̀ tá a wà tá a ń pè nílẹ̀ Yorùbá lónìí hmm. ṣùgbọ́n tá a bá wò ó lọ́dún tó lọ mo sọ nínú ta ni yorùbá mo ṣàlàyé bó ni yorùbá ṣe jẹ́ ẹ̀rí àwọn tó fura ń gbà láàmì èèyàn pè mí nígbà mo parí ẹ̀ sí apá kẹẹ̀ẹ́dógún ẹ́písòdù kẹẹ̀ẹ́dógún ẹ́písòdù fifteen ló dé àwọn èèyàn ní pé olùkọ́ àgbà àwọn mọ̀ pé sẹ́nu po ni o ẹ̀já fi ilẹ̀ báwọn. àmọ́ nígbà ó yá abẹ̀rẹ̀ ṣẹ́ àṣìṣe abẹ̀rẹ̀ tán ńlá kan lẹ́yìn tó mì gbogbo àgbáyé tìtìtìtì mo sọ ìtàn àfọ̀njá nípa ìpìlẹ̀ ìlọrin ìtàn àfọ̀njá nípa ìpìlẹ̀ ìlọrin bó o ní lọ́ní ṣe jẹ́ níbẹ̀rẹ̀ mo sọ bí ọ̀rọ̀ àfọ̀njá ṣe jẹ́ kí irú ikú wo ló pa àfọ̀njá bó o làwọn fúlàní bó o wọ́n ṣe wọlé yorùbá bó o wọ́n ṣe dé lọrin <laughs> mo ṣàlàyé ẹ̀ nígbà wá parí ẹ̀ àwọn àyàn pè wá pé olùkọ́ àgbà nígbà táfọ̀njá tiẹ̀ wá kú tán tí àwọn yorùbá wọn ò gbìyànjú láti lé àwọn fúlàní kúò nílọrin kúò nílẹ̀ wọn tó di wípé wọ́n sọ pé àwọn làwọn ní ìlọrin mo wá bẹ̀rẹ̀ ìtàn tá a pè ní lẹ́yìn ikú ààrẹ ọ̀nà kákàǹfò àfọ̀njá mo tún sọ̀yún náà ìtàn àfọ̀njá àwọn apá kìíní dé keje ni ó ń bẹ lórí facebook page ìtàn yorùbá ó sì ń bẹ lórí ìtàn yorùbá tv lórí youtube mo tún wá sọ ìtàn pé ìtàn lẹ́yìn ikú àfọ̀njá ìyún jẹ́ apá mẹ́ẹ̀ẹ́dógún mo sọ bí nǹkan ṣe rí àti tọ́mọ aládé fojú ara wọn rí ẹnìkan pè mí ní sáà àgbà náà ó bẹ̀rẹ̀ sí ní sun ẹkún pé ah, àsáwọn bàbá wa dán nǹkan báyìí wò àṣeyà tí ń jọmọ Yorùbá lónìí àṣàlẹ̀ wọn ti pilẹ̀ rẹ̀ nígbà wá kò ń bẹ̀ mo tún wá bọ́ ọ sí orí ìtàn tá a pè ní lẹ́yìn ogun òṣogbo a ìtàn lẹ́yìn ikú àfọ̀njá sí ogun òṣogbo tí wọ́n jà ní ọdún 1840 ti ìbò ìbàdàn tọ́ran balógun ọ̀dẹ́rìn lọ́lọ́ mo sì jọyẹ wáyé pé balógun ọ̀dẹ́rìn lọ èrè rẹ̀ ìrìn ń ní mọ̀pó nìbàdàn níwájú gbọ̀ngàn ńlá mọ̀póhùn èrè rẹ̀ ní bẹ́ńbẹ̀ tẹ́yẹ ń léjìká rẹ̀ èrè olúyọ̀lé tọ́ran lọ ìní ń ní bẹ̀rẹ̀ ìjẹ́ mọ̀ pé ìpínlẹ̀ ọ̀yọ́ ló ṣe èrè gbogbo ilẹ̀ yorùbá ẹni tó yẹ ká bu ọwọ́ ńlá fún ká sì bu ọ̀wọ̀ fún ìnìbò olúyọ̀lé bí kì bá ṣe ti bo olúyọ̀lé ni ṣé lọ́ni là ń sọ gbogbo ilẹ̀ yorùbá àbá ti dẹrú fúlàní àbá ti dẹrú mọ́là ẹ máa dé o ẹ máa dé o Lájí Abbas lórúkọ tèmi o ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ni mí ọmọ àfikàràhùn fọrin mu ọmọ àjẹgbíyó Ìbàdàn mọ́jà mọ́jà ẹrú ogun ọ̀bà wá o ẹrú ogun ọ̀bà wá torí wípé ẹ̀ṣọ́ àpò yìí ni mí ẹ̀rù kẹ́nìkan ó dúnkùkù lájà agbára òkè agbára àbújá àbágbára ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àbágbára alágbára kan olóṣèlú kan kò bà wá o kò bà wá o òdodo ọ̀rọ̀ ní í sọ àmọ́ mo wá kọjá ẹ téèyàn ń lérí ogun sí o torí wípé ọ̀tá ọmọ yorùbá ọ̀pọ̀ nínú ọmọ yorùbá mo sì ń bọ̀ ń bẹ̀ nígbà wá sí lẹ́yìn ikú ààrẹ ọ̀nà kakanfò àfọ̀njá àparí ẹ̀ síbi ogun òṣogbo ní ọdún 1840 ó jẹ́ apá mẹ́ẹ̀ẹ́dógún part one dé part fifteen èyí náà ń bẹ lórí péèjì ìtàn yorùbá péèjì ó sì ń bẹ lórí ìtàn yorùbá tv lórí youtube nígbà wá kú òǹbẹ làwa bẹ̀rẹ̀ lẹ́yìn ogun òṣogbo ìlà ń bá bọ̀ kó tó di wípé sẹ́lẹ̀rú àgbo àgbàrá ògbó òjò bẹ̀rẹ̀ tó sì a sì mọ̀ pé àgbàlá ni à ń lò àgbàlá àmọ́ pẹ̀lú ògùn ọlọ́run láìpẹ́ á parí stúdíò wa fúluwa tá a ti mọ gbóhùn sí afẹ́fẹ́ èyí lọ́wọ́ àfà wípé a lè fi ṣe ètò torí wípé àwọn òjò tó lágbára ni àwọn ètò tó lágbára nígbà tí wà ní àsìkò rẹ̀ bẹ́ẹ̀ eh, àwọn ètò tó lágbára ni. nígbà bẹ̀rẹ̀ ìtàn látòrí àfọ̀njá tá a sọ lẹ́yìn ikú àfọ̀njá àti lẹ́yìn ogun òṣogbo ṣé ti yé ẹ̀yin èèyàn wípé olùkọ́ àfàgbà fẹ́ ká mọ ìpìlẹ̀ ibi tọ́rọ̀ ń bọ̀ àti ibi tọ́rọ̀ dé dúró torí òní kọ́ torí ọ̀la ni ọ̀rọ̀ pé kórílẹ̀èdè Odùduwà ó wà kó dá dúró kì í ṣe tọ́ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ẹlòmíì ẹ̀sẹ̀ ń gbọ́ ni àwọn bàbá wa ti ń ṣiṣẹ́ rẹ̀ láti bí ọdún mẹ́wàá sẹ́yìn wọ́n ti ń ṣiṣẹ́ rẹ̀ ọ̀dà o ọ̀pọ̀lọpọ̀ ètò tiẹ̀ wá pamí lẹ́rìí jù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ ká máa pínlẹ̀ ká máa bu ọlá fún à ń fẹnu àbùkù kàn wọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó ṣe pé lójijì ló náà ń gbọ́ tẹ́ ń pariwo kásà lè gbọ́ pèmí náà ń sọ̀rọ̀ àbẹ́mí náà ń dá sí i wọ́n wá múra kankankankan bíi yí pé wọ́n lè gba orílẹ̀-èdè Odùduwà fún wa. ìfẹ́ ká mọ̀ dé o kó ń kálukú ọmọ ibi tó bá wà nínú ìtàn kó sì mọ̀ àkọ́kọ́ àkọ́kọ́ àkọ́kọ́ kò sí tá a lè ṣe nílẹ̀ Yorùbá lónìí kò sí tá a lè ṣe nílẹ̀ Yorùbá lónìí tó gbogbo àwọn ọba wálẹ̀ o tó gbogbo àwọn ọba wálẹ̀ ǹjẹ́ wàá mọ̀ yìí pé kò sí tí gbogbo àwọn ọba wa náà wàá lè ṣe o tọyọ ààrẹ ọ̀nà kakanfò lẹ̀ yorùbá lẹ̀ ibà hmm, Gani Adams lóògùn ọ̀fẹ́ o kí nìdí ni wípé atorí ogun joyè ogun ni ṣáájú kó tó jẹ ààrẹ ọ̀nà kakanfò ni ló ti ní ẹgbẹ́ kan tá à ń pè ní OPC ṣe ẹgbẹ́ pé ní ìgbà kan ààrẹ ọ̀nà kakanfò wá ní òun lọ́mọ ogun two million àwọn èèyàn níbò ló ṣe jẹ́ <laughs> ẹni wọ́n gbé ẹ lọ sórí sáìtì kẹ lọ wò pé iye OPC mélòó ilẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ní ẹ mà kó jù bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n rẹ́gísítà l'Ààrẹ Ọ̀nà Kakanfò ń sọ kò tún wá máwọn tí wọ́n fi ìfẹ́ gbẹ́sẹ̀ nìkan ti síwájú o ẹ jẹ́ ká tẹ̀lé e. àmọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wá jẹ́ ọlọ́gbọ́n alágbára àtẹni tó kàwé ó gbẹ́ nínú ó gbẹ́ níta ó sì mọ Yorùbá ó mọ̀ yìí pé àsìkò tó bá yẹ kí yorùbá sọ̀rọ̀ yorùbá sọ̀rọ̀ àsìkò tó bá yẹ kí yorùbá jà yorùbá jà mo kẹ̀yà bẹ́ẹ̀ ni mo sì ń padà bọ̀ o. ẹlẹ́ ìmíì tó tún wáá kú ni tàwọn olóṣèlú bí Báàrẹ Ọ̀nà Kakanfò bá lóun fẹ́ gba tí àwọn bá lóun fẹ́ àwọn fẹ́ gba táwọn olóṣèlú ó bá ní rárá o àwọn gómìnà àwọn ọ̀nàrẹ́bù sẹ́nẹ́tọ̀ wa lábújá tẹ́ bá ní kò sí ń tọ́jọ́ ọmọ yorùbá kò tún lè ṣeé ṣe o nígbà náà ló wá ka àwọn olówó onú wa àwọn olóṣèlú tẹ̀ ń rò pé òun lolówó àwọn kó lolówó wo làwọn olóṣèlú ní òṣèlú sẹ́gbà àwọn lolówó àwọn olówó kànrànkànràn àwọn tó ṣe wípé kí ni <laughs> wọ́n ní owó débi tí mo gbà yín gbà pé wọ́n ní owó àwọn tó ṣe pé tí wọ́n bá kí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ wọ́n ń bá àwọn ààrẹ sọ̀rọ̀ lágbàáyé ayé fẹ́ gbóhùn wọn ayé sì mọ̀ wọ́n ìlú mọ̀ wọ́n èmi àti ẹ lè mọ́mọ́ wọn torí pé àsí láwùjọ àwọn olówó àwọn náà wọ́n nípa tiwọn tí wọ́n lè kó o wọ́n nípa tiwọn tí wọ́n lè kó tó bá wá kó mbẹ́ ọ wá kó àwọn ọ̀jọ̀gbọ́n àwọn pòfẹ́sọ̀ ńláńláńlá àwọn igi ìwé ọmọlẹ̀ nàìjẹ́ ọmọlẹ̀ yorùbá tí wọ́n wà káàkiri àgbáyé àwọn tó ṣe wípé tí wọ́n bá sọ̀rọ̀ ní fásitì lamẹ́ríkà gbogbo àgbáyé ọ̀sọ̀ wípé ọlọ́pọlọ ní sọ̀rọ̀ ọmọ tó kó àwọn náà ìfẹ́ ká máa dé o ìfẹ́ ká máa dé lẹ́yìn ìgbà náà lọ́wọ́ akọ àwọn onígègé wúrà àwọn tí wọ́n lè fi ìwé <laughs> ló ṣe pé tẹ́ bá fẹ́ fi dojú ọ̀rọ̀ rú tẹ́ bá fẹ́ fi ìwé tún ọ̀rọ̀ ṣe ó mà kù wọ́n àwọn onígègé àwọn akọ̀ròyìn ń bẹ nínú wọn o àwọn akọ̀ròyìn à ń bẹ nínú wọn ìmọ̀sán lásìkò yìí àsìkò tá à ń sọ́ra wa lọ́wọ́ tá à ń sọ́ra wa lẹ́sẹ̀ pé kí ló fẹ́ sọ o kí ló fẹ́ kọ o lẹ́yìn ìgbà náà ló wá ka àwọn agbẹjọ́rò tá a bá sọ̀rọ̀ nípa àwọn agbẹjọ́rò tó mọ tó yẹ pé tí wọ́n bá débi tá a ti lè sọ̀rọ̀ wọ́n lè yí ẹnu ọ̀kan pàtàkì ọ̀kan pàtàkì òun náà ní ni làwọn agbẹjọ́rò àwọn ọmọ ilẹ̀ Yorùbá ó kà wọ́n náà ìwà fẹ́ ká jókòó ká wá wo ibi tí ọ̀rọ̀ ń lọ ẹjẹ́ àjọ wo ibi tí ọ̀rọ̀ kọjú sí. ká bá lè pera wa papọ̀ tá a sì jọ fi ọwọ́ sowọ́pọ̀ ìta àfẹ́ ò tò wá lọ́wọ́ o ìta àfẹ́ ò tò wá lọ́wọ́. kì í ṣe pé ogun ọ̀wọ́lẹ̀ Yorùbá rí lọ́jọ́ tó ti pẹ́ ọjọ́ tó ti pẹ́ nílẹ̀ ilẹ̀ igodo mi gòdò ilé ti ń jáwọ́ ààlà ilẹ̀ kú ó tù òjíire ìdí sì nìyí tí Odùduwà gangan nígbà tó ń darí ìbò ogun tó lọ ọjà ní apá alẹ́ Libya ibi tí wọ́n ti máa ń sin ìtàn gbé àwọn ará Bìíní àwọn ará Bìíní ìṣáájú àwọn ọ̀sọ́ ìtàn wípé Odùduwà wípé ọmọ àwọn kan ni prince àwọn kan ni ẹrú àwọn kan ni ọmọ ọba àwọn kan ni àwọn ọ̀sọ́ ṣùgbọ́n ìtàn tó rújú ó ní wípé Odùduwà àgbà lọ ọjà ní Libya tọ́lọ ràn wọ́n lọ́wọ́ lórí àwọn Europe tí wọ́n ń padà bọ̀ ọgbà bìíní láti lè ṣe wọn padà lórí wàhálà àti sùmọ̀mí àwọn sì tẹ pẹ̀lú ìran Ọbàtálá nínú Odùduwà fi wà ń bẹ̀ kípò tó Odùduwà kú ò bàbá tiẹ̀ wọ́n pa nílé Ifẹ̀ ìlú Odùduwà fi wá gba ìjọba ìtàlẹ́pẹ̀ ní kúùpù ìlú Odùduwà ń ṣe ọmọ Ilé torí wọ́n ti jọba jọba jọba apá kan ní ọba mẹ́tàdínlógójì apá kan ní rárá wípé ninety three apá kan ní rárá pé seventy three mẹ́tàdínláàádọ́rùn lọ́ba tí wọ́n ti jẹ́ ńlẹ̀ fẹ̀ ṣáájú ìgbà kísà Odùduwà tó bẹ̀rẹ̀ ìdíwáànù tó ṣe pé Odùduwà ó ṣe wọn mọ́ ìwá ló fún wọn nílé àfàlẹ́ ìgbà tó Odùduwà lọ wọ́n fi wá rán ọ̀ràn míyàn padà lọ sí ilẹ̀ igodo mígòdò tó di bìíní lónìí ìní ọ̀ràn míyàn fi wá gun ẹṣin tọrọ dùdú à ló kó ẹṣin bọ̀ odùdú àkórà kúnmí bọ̀ nínú ẹṣin tí wọ́n ti nílé Ifẹ̀ ìní ọ̀ràn míyàn wá gùn gbà tó dùdú à ó lọ kò lè gun ẹṣin wọbẹ̀ torí pé inú igbó ni ẹṣin ò ṣeé gbé wọbẹ̀ ọ̀ràn míyàn lọ́wọ́ á gbé ẹṣin lọ àwòrán èrè tí wọ́n ń gbẹ́ fún ọ̀ràn míyàn láti ìgbà náà sì ń bẹ ní ilẹ̀ bìín nídòní mo ti fàwòrán hàn wá rí Odùnmíyàn ló kọ́kọ́ gun ẹṣin pé àárí ah, ẹṣin níbì nírí ilẹ̀ igodo mígodo àgbà tí Ọ̀rànmíyàn gun ẹṣin dé ní gbogbo ìgbà yìí àti láyé ìgbà tí Ọ̀rànmíyàn lọ tó dùdú à lọ àwọn ilẹ̀ igodo mígodo wọ́n ń já wọnú ilẹ̀ Oǹdó èmi làkúrẹ́ wọ́n wọ apá kèkìtì àmọ́ wọ́n yẹ Ọ̀wọ̀ tì wọ́n yẹ Ọ̀wọ̀ tì pẹ̀lú ìdí tí mo sì ń ṣèwádìí lé lọ́wọ́ torí ìlú alágbára ni Ọ̀wọ̀ náà níjọ́un tó sì ti wà tipẹ́ ṣáájú ilé Ifẹ̀ kìí ṣe pé ilé Ifẹ̀ ní ìlú tí kọ́kọ́ ń bẹ tí àwọn ọmọ kóòtù òjire kọ́kọ́ tẹ̀ wọ́n pe ilé Ifẹ̀ bí a ṣe dá Àbújá lẹ̀ ilé ọmọ ilé àwọn ọmọ kóòtù òjire ìgbà náà dá ilé Ifẹ̀ náà lẹ̀ mo ti sọ nínú ta ni Yorùbá wọn ìlú tó ti wà irú ẹ̀ ní Ọ̀bálé irú ẹ̀ ní ìlú Ìdànrè irú ẹ̀ ní Ọ̀wọ̀ mo kà wọn ìlú lọ́lọ́lọ́ ọ̀dà tó bá ti ẹ̀ rújú òòyè òòyè Èkìtì ọba ọ̀tún èkìtì ọ̀rẹ́ lòun àti Odùduwà kìí ṣe ọmọ Odùduwà gbogbo èèyàn lọ́gbà mo ti sọ fún wa rí pé tí Ọọ̀ni Ilé Ifẹ̀ bá gbésẹ̀ látàyè Odùduwà tí Ọọ̀ni Ilé Ifẹ̀ bá gbésẹ̀ òní òní yóò kéde ni wọ́n ránṣẹ́ sí tó bá ti wò ó pé lóòótọ́ ni Odùduwà ó ti jáde láyé <coughs> ẹ̀foríjì mi òní ọ̀wá rí tó bá sì ti rí pé lóòótọ́ ni Ọọ̀ni ti jáde láyé yóò wá ránṣẹ́ lọ ibi tí ọ̀kọ́kọ́ ránṣẹ́ lọ ní ọ̀yọ́ lọ́dún aláàfin ọ̀yọ́ lẹ́yìn ìgbà náà ni ó wá ránṣẹ́ lọ bìíní nígbà táwọn méjì ìbá ti wá gbọ́ ni ó wá ṣẹ̀ṣẹ̀ wá kéde fún gbogbo ayé ẹ bá ń bi àwọn tó ní ànípìlẹ̀ àsì kí ló dé sóde pé ilé ọ̀yọ́ ní kọ́kọ́ máa ń ránṣẹ́ lọ ìgbà wọn fẹ́ dojú ìtàrú náà wọ́n da gbogbo ẹ̀rú tá aláàfin ọ̀bá lágbára mo sọ pé nílẹ̀ yorùbá ẹ lè máa pa àlọ́ ẹ̀yìn aláàlọ́ o aláàfin lágbára ju ọba kọba lọ́nlẹ̀ yorùbá àmọ́ ọ̀ọ́nì rìsà ló ní àṣẹ ẹ fi agbára lẹ̀ fún aláàfin ọ̀yọ́ ẹ fi àṣẹ lẹ̀ sí ilé Ifẹ̀ ó tù fẹ̀ tí ń ṣe orírun wa ẹ máa dé o ẹ máa dé èyí ìjà mọ̀ wípé ọ̀tún èkìtì kìí ṣe ọmọ Odùduwà ọ̀rẹ́ lòun àti Odùduwà nígbà ojú Odùduwà á sì fọ́ tí wọ́n sà sí òun lọ dá Ifá inú fi jẹ́ pé àwọn Èkìtì ọ̀rọ̀ pọ̀ ń bẹ àwọn wọn ní fánipìlẹ̀ tẹ̀bá sì débẹ̀ fáfáfá náà pọ̀ ní oko wọn Ifá Ifá Ifá ọ̀pọ̀ ní oko wọn inú fi wá jẹ́ wípé nígbà tó wá dáfà ni pé omi òkun ni wọ́n ò fi lajú Odùduwà nígbà wọn sì mọ ẹni tí wọn ọwọ́ òbòkun àtẹni tó tẹ̀lé tí wọ́n mọ̀ lọ tí wọ́n já sínú igbó ìjẹ̀bú ọbẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ilé ń bẹ lórí àpèrè tó ti jẹ ṣáájú kódùdú àwọn tó jẹ ọba karùn-ún tí wọ́n jọ ń lògbà ìlàfimọ̀ páwọn ìlú ti wà nígbà tí ọba olúgbò tó sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Ondo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn ò gbọ́tàn rí mo rò pé BBC Yorùbá <laughs> ni àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní gbà sódì mo ní àìmọ̀tàn ní dà yín láàmú nígbà ó ṣe pé apá kan ìtàn láàmú gbọ́ tàbá wá rẹ̀ tí ó sọ apá kejì ìtàn fún wa yóò wá jẹ́ òjijì àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pèmí olùkọ́ àgbà kíní kankan àmú ni bó ṣe rí ni ó sọ wọn o mo ní nínú ìtàn tí olúgbò sọ lọ́dọ̀ tèmi o eighty percent sí ninety percent ojúlówó ìtàn ni àwọn onígbàmọ́ ń bá ilé Ifẹ̀ jà gbogbo ìjẹ̀bú ni wọ́n pàgọ́ sí orí omi wọ́n gbà wá láti ilẹ̀ ìjẹ̀bú omi lọ dóńdó bẹ́ẹ̀ gbogbo ìwé kọ́ wọn ò fi kún fún yín odidi ọ̀rọ̀ bòmíì lèyìn o ṣùgbọ́n gbogbo wọn náà wọ́n gbà pé a ní í ṣe pẹ̀lú ilé Ifẹ̀ nígbà olúgbò náà sọ̀rọ̀ ọláwọn làwọn ti kọ́kọ́ lọ ilé Ifẹ̀ bẹ́ẹ̀ ni Odùduwà ló lé wọn bẹ̀ kì í sì sáwọn nìkan lódùduwà lé àwọn nìkan kọ́ àwọn Ọbàtálá ńkọ́ ó lé Ọbàtálá wọn kọ́ lọ sí òde ìrànjẹ́ nígbà wọn fẹ́ kí Ọbàtálá padà sílé Ifẹ̀ pé tí ó bá padà wàhálà ọmọ ṣẹlẹ̀ wọ́n lọ kidnap òde ìrànjẹ́ nígbà wọn wà á wí wọn láwọn obìnrin méjì ni wọ́n ń jà wọ́n wá mú gi ni wọ́n wá sọ sílé obìnrin méjì ń jà yóò sì jó didi ìlú <laughs> ni wọ́n fi pe ni wọ́n fi tan Ọbàtálá ni wọ́n fi tú Ọbàtálá padà sí Ilé Ifẹ̀ àmọ́ ọmọ rẹ̀ àkọ́bí ọmọ rẹ̀ ọ̀ padà tọ́wọ́ lòun ò ní gbẹ̀kẹ̀lé nu wọn àkọ́bí ọmọ rẹ̀ náà ni olúfọ́n iná fi jẹ́ pé ifọ́n ọ̀ṣun ní ìpínlẹ̀ ọ̀ṣun ifọ́n wà káàkiri káàkiri kó tó wá dúró ibi tí wọ́n dúró yìí bí adíà rẹ̀ ṣe wà nílé Ifẹ̀ làwọn náà ní torí pé bàbá wọn lọ́kọ́ tulẹ̀ àwọn ni wọ́n pilẹ̀ tí ń jẹ́ adé ògò láti ń padé ń jọ ògò nífẹ̀ ká máa dé o nífẹ̀ ká máa dé àwọn ọmọ Ọbàtálá náà pọ̀ lọ rẹpẹtẹ gbogbo wa kọ́ lọ́mọ Odùduwà ọmọ Odùduwà tí ń bẹ nílẹ̀ kú òtù òjì ogun àtàǹjẹ́ Yorùbá lónìí èmi ò rò pé bóyá wọ́n lè ju thirty percent sí forty percent lọ tẹ́ bá tó bẹ́ẹ̀ gan àmọ́ lónìí a ti da gbogbo ẹ̀ pọ̀ gbogbo alẹ́ la gbà yí pé a ní í ṣe pẹ̀lú Ilé Ifẹ̀ àwọn ọba tí ń bẹ ṣáájú Odùduwà nílé Ifẹ̀ ni mo sì ti ka bẹ́ẹ̀ bá mo wẹ̀ mo ti ka mẹ́ta ìjọ tí n bá fẹ́ ṣàlàyé gangan ní tààràtààrà àwọn ìdílé mẹ́rìndínlógún tí wọn kì í ṣe ọmọ Odùduwà mo ti ka sí òye mẹ́kùn òye mọ́ba ọ̀tún èkìtì mo sì ti ka ti olúfọ́n mo sì ti sọ nípa tàwọn olúgbò nípínlẹ̀ ondo ṣé ẹ gbàgbé àwọn ìlóró ní ọ̀wọ̀ ní ìpínlẹ̀ ondo kan náà kí n tó fi yun kún kọjá mẹ́rin tẹ́ bá sì lọ sí iléṣà àwọn ọba ńlá iléṣà àwọn ti wà ẹ̀ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ ni wọ́n gbé ní ah, ọwọ́ òbòkun ni wọ́n gbé ìlú lẹ́yìn ọwọ́ tí ọwọ́ gan tún lọ tọ́wọ́ tún gbé kí wọ́n tó wá dúró ní nẹ́sà wọ́n sì bá èèyàn bẹ̀ ni àwọn náà sì sọmọ Odùduwà ni wọ́n fi máa sọ yí pé ilẹ̀ àwọn ọwọ́ ẹnu ààfin ilé tá à ń pè ilé Odùduwà ibi tá à ń pè ní ààfin Odùduwà lónìí ibẹ̀ kan ilé Odùduwà ilé Odùduwà ń bẹ lẹ́yìn lọ́hùn ọ̀tọ̀ nílé Odùduwà ọ̀tọ̀ ní ààfin orúkọ tí ń jẹ́ ń jọ̀hún gbogbo alámọ̀ <coughs> àìsẹ̀ wá kọ kínní kan Odùduwà sí èyí kò sí tó burú ń bẹ̀ torí pé Odùduwà náà ló ṣe ìjọba kẹ́yìn tó sì gbajúmọ̀ kẹ́yìn kìí sì sọmọ Odùduwà nìkan ní ìjọba nílé Ifẹ̀ láàrin ìran Ọbàtálá àti ìran Odùduwà ní ìtótú dàrú máwọn èèyàn lójúnú ìlà fi ń sọ yí pé àwọn àwọn èèyàn wa àwọn pòfẹ́sọ̀ wa DNA tẹ́bẹ́ ni mo parọ́ ẹ ṣe DNA ẹ mọ̀ tá à ń sọ pé bóyá kankan náà ni gbogbo àwọn ìran tí ń jọba ẹ kó gbogbo àwọn ìdílé tí ń jọba nílé Ifẹ̀ ṣe DNA fún wọn bí ẹ wá máa wá lọ sí fún àwọn ìran Ọbàtálá ìran Ọbàtálá náà ń bẹ ọba lèṣù ń bẹ nílé Ifẹ̀ dòní olóde Olúfọ̀n sì ń bẹ Olúfọ̀n Ifá Ọ̀ṣun sì ń bẹ tó ṣe wípé alágbára ni ilé jẹ́ pé nílẹ̀ Yorùbá kò sí ọba tó ní adé tó ọba Olúfọ̀n Ọ̀ṣun kò sí ọba náà tó ní adé tó nílẹ̀ Yorùbá mo sọ ààrẹ ń gbogbo ibi táwa mọ̀ mọ́nu kò sí ọba kan tó ní adé tó ọbọ ní àwọn gangan wọn pilẹ̀ rẹ̀ ọ̀rọ̀ bòmí ní sẹ́rí tá a bá gbọ́ nǹkan rí ẹ̀sìn wádìí àwọn pòfẹ́sọ̀ ń bẹ àwọn ọ̀jọ̀gbọ́n ń bẹ láwọn iléèwé ẹ̀sìn wádìí gbà ṣé n tó lùkọ́ àgbà ń tẹ́ ń sọ irọ́ nípa ni àbódodo ni <coughs> bí nǹkan ṣe rí láàrin ilẹ̀ ìgòdòmígòdò láàrin olúgbò láàrin ọbàtálá àti odùduwà nu. No ṣùgbọ́n ogun abẹ́lé ni láàrin ara wọn ó tún wáá kú ńbẹ̀ nígbà òde ayé àfọ̀njá ogun míì náà tún wáá wọlé Yorùbá léyìí tó wáá burú jù tó ṣe wípé ó kó bá gbogbo ilẹ̀ Èkìtì ilẹ̀ Ìgbómìnà wọ́n bọ́ sábẹ́ àwọn Ìlọrin Fúlàní àwọn Fúlàní tí wọ́n ń jalẹ̀ Yorùbá lógun mélòó ni òsùn òdiwọ̀n wọn pàṣẹ́ntéèjì wọn nílọrin nílẹ̀ Yorùbá pàṣẹ́ntéèjì Fúlàní gbà náà bẹ́ẹ̀ wọ́n wọ five percent ṣùgbọ́n àwọn èèyàn rí i pé tí wọ́n gbé wá ìgbà ọ̀tun ni àwọn ẹlòmíín torí ẹ̀sìn wọ́n jọ pawọ́pọ̀ wọn ò rí gẹ́gẹ́ bíi pé fúlàní ń gbalẹ̀ yorùbá wọ́n rí gẹ́gẹ́ bíi pé àwọn ń ja ìjà ẹ̀sìn ṣùgbọ́n kankan tó wá kọ mínú bẹ̀ ni wípé tẹ́ ẹ bá lọ wo àwọn ìlú tí àwọn fúlàní gbógun tì tẹ́ ń gbà sábẹ́ lẹ́yìn ìlọrin nìkan kò sí ìlú kankan tí àwọn fúlàní ìlọrin sọ pé ọyẹ ẹ máa fa agídíwé láwà ní ọfà ọ̀nbẹ lábẹ́ ìlọrin adé wọn ń dé èmi gbogbo òró èsì ẹ gbogbo àwọn ìlú ń bá lọ dé àwọn èkìtì èkìtì kwara kí ni wọ́n ń dé adé wọn wọ́n ń dé gbogbo lọ́fà ní mọ́dẹ́ni adé wọn wọ́n ń dé ṣe ń fura o torí wípé wọ́n mọ ète wọ́n sì mọ ọgbọ́n ju àwa tá a ní lọ wọ́n sì mọ̀ wá jura wa lọ <coughs> ẹ̀fọ́ oníjì mi àmọ́ kò sí gbogbo bí fúlàní ṣe dààmú ilẹ̀ yorùbá tó gbogbo wàhálà wọn kò kọjá orí oko ògbómọ̀ṣọ́ wọn ò rí ìlú ògbómọ̀ṣọ́ gan wọ̀ nígbà wọn gbìyànjú tí wọ́n lọ sọ́nà ilẹ̀ ìjẹ̀ṣà ìgbà ni wọ́n gbé rótọ́ fọ́mọ́ wọn lọ́wọ́ lógun polẹ̀ ìjẹ̀ṣà fi ọjà ńlá jẹ wọ́n àmọ́ ìjẹ̀ṣà ò lè lé wọn ni tí wọ́n bá ti dé lọ èdè bá ti dé Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ náà fọjà jẹ wọn àmọ́ Ògbómọ̀ṣọ́ ò lè lé wọn sábà yí pé ilẹ̀ pápá ni wọ́n ń bẹ̀rù ẹṣin àmọ́ orí bá ilẹ̀ Ìjẹ̀ṣà ṣe òkè àti gbódídí pọ̀ nílẹ̀ Ìjẹ̀ṣà ẹ rí pa ni wọ́n ti gbalẹ̀ Èkìtì á rí pé Èkìtì mọ́ ìpínlẹ̀ àwọn bíi ilẹ̀ pápá Òṣogbo ni o Ìkìrun ni o wọ́n jọ pààlà pọ̀ mọ́lẹ̀ Ìjẹ̀ṣà ni torí Òṣogbo gan náà tẹ́lẹ̀ ara lẹ̀ Ìjẹ̀ṣà lÓṣogbo níjọ́ ìdí nà tó ṣe pé ààlà tí ń bẹ ń bẹ ààlà tí Ìjẹ̀ṣà ń bẹ ń bẹ ìyún ló dúró ní Òṣogbo ààlà tíjọ́ ni mò ń sọ ààlà tọ̀yọ́ ìyún ló dúró ní Ẹdẹ láti Ọ̀yọ́ ni wọ́n ti rántí mi lọ Ẹdẹ láti Òṣogbo ni wọ́n ti rán Àtaọ́ja atẹ́wọ́gba omi ẹja kọ́lọ́ ọmọ ọbọ ẹja Ọ̀ṣun Òṣogbo Ọ̀ṣun Òṣogbo ò sì bẹ̀rẹ̀ láti Ọ̀ṣun ìpínlẹ̀ Èkìtì ló ti lọ bẹ̀rẹ̀ lódò ń ti wá bí odò ọba Ìwó náà ni tó tún wá pa sí Ìbàdàn tó lọ sí Òkun odò Ọ̀ṣun àti ọba sì pàdé nìbàdàn ọ̀nbẹ̀ńbẹ̀ níbi tí wọ́n ti pàdé ibẹ̀ mọ lọ́njọ́ síbi tá à ń pè ní òun náà sì ní iwájú ọ̀nà Ìkòyí lọ́nà ló ti wá lódò ọba tẹ́ bá lọ sí Ògbómọ̀ṣọ́ ẹ tún kàn ẹ rí kọjá rẹ̀ kẹ́ tó wọ ibi tẹ́ pè ní odò ọba tẹ́ ti máa ń nájà ń tẹ́ ti ń taṣu rẹpẹtẹ ń. gbogbo wàhálà àwọn Fúlàní ibi tó mọnu ilẹ̀ Ìgbómìnà àti ilẹ̀ Èkìtì wọ́n gbà á. apá òkè lọ́hùn Ṣakí Ìgbòho wò jẹ́ wọ́n gbádùn ibi tó mọnu. táàfin mọ̀ yí pé Yorùbá ogun kan ò kó gbogbo wa lẹ́ẹ̀kan pọ̀ papọ̀ rí àmẹ́gbà tó já tó mọ́ gbèrò ìgbà ni tí wàhálà yìí pọ̀ táwọn alágbára dára wọn jọ́bàdàn tí ọmọ aláàfin Abíọ́dún tá à ń pè ní Akẹ̀yọ́ Àtìbà tó ń gorí àpèrè bàbá rẹ̀ ó fi Kúrunmí jẹ Kàkàǹfò sí Ìjàyè ó fi Olúyọ̀lé jẹ Basọ̀run Ìbà síbàdàn Olúyọ̀lé ló wá ṣe àṣeyọrí tó ju tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń ṣe é lọ torí pé ọ̀dàlè lọ́tọ́ náà lọ ogun onìkan lọ́dá lọ kò káwọn ọlọ́tẹ̀ ọmọ yorùbá àwọn ọba alábòsí tí wọ́n ti fi ọ̀tẹ̀ fọ́lẹ̀ yorùbá kù òun kàn lọ ìpáyà pé eléèpo ẹ lọ wo ìtàn akọni eléèpo ilésanmí dòjòyè àbí ká ẹ lọ tún ìtàn ẹlẹ́yìn ikú ààrẹ ọ̀nà kàkà àfọ̀njá ẹ lọ tó wò ojú tó fi jagun iná fi wá ṣẹ́gun ìlọrin ṣíṣẹ́gun ńlá débi pé tó wá mú àwọn alágbára tààràtààrà ìlọrin nínú wọn mẹ́ta tó ṣe gbàǹkó ní bẹ́nu wọn ọmọ àlíbalógun bẹ́nu wọn wọ́n mú jimba wọ́n mú wọ́n sì mú balógun ajíkòbí ìlọrin balógun ajíkòbí wọ́n mú lóòyẹ̀ wọ́n sì mú olóyè ọlátẹ́jú wọ́n mú òun náà lóòyẹ̀ ọlátẹ́jú kan náà nílọrin àtàjíkòbí balógun ajíkòbí balógun náà wọ́n sì ń jẹ nílé ajíkòbí ìdòní wọ́n mú wọ́n mú àwọn oníkíni o wọ́n mú wọn lóòyẹ̀ wọ́n dá jimba ológun jimba padà wọ́n sì dá ọmọ àlí balógun padà àmọ́ olóyè ọlátẹ́jú àti àlí àti balógun ajíkòbí wọ́n mú wọn débàdàn ní dídè tẹ́ fokùn ra ọwọ́ wọn wọ́n pa ọlátẹ́jú nìbàdàn ìbọn olúyọ̀lé lọ́pàá ìbọn olúyọ̀lé wá ní ajíkòbí ọmọ ọlá ni. Badana, òun ò lè dájọ́ rẹ̀ aláàfin nínú ìlànà abẹ́ aláàfin ló wà lóòótọ́ ọmọ aláàfin lòun náà ọmọ bá sọ̀run sí lo àmọ́ bàbá mi ló lè dájọ́ rẹ̀ wọ́n wá fi olú balógun ajíkòbí sọwọ́ sọ̀yọ̀ ọ̀yọ́ ni wọ́n ti rọ́ àgbàbò àwọn èèyàn ní ọta àmọ́ tí wọ́n pàdé lára ẹ̀ lé ní ẹgbẹ̀rún kan kó tó kú níbi tí balógun ajíkòbí àwọn àgbájá mọ̀ pé nínú àwọn alágbára tààràtàrà ọ̀kan ni balógun ajíkòbí Ìlọrin ìfẹ́ ká máa dé o gbogbo èèyàn aṣẹ́gun àmọ́ nígbà tá a ṣẹ́gun Ìlọrin ìjẹ́ ẹ̀mọ̀ yìí pé àtọ̀yọ́ àti Ìbàdàn àti Ìjẹ̀ṣà ìnáà la tó ń bá àwọn Ìlọrin ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ rí i pé Yorùbá ti ń bẹ nílọrin gan pọ̀ ju Fúlàní Ìlọrin lọ ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tó yí Ìlọrin ká àbí ìlú tí ń bẹ lábẹ́ Ìlọrin ìṣèjọba Ìlọrin gan ọ̀fara ni wọ́n tó ti tí wọ́n ti ń fojú winá lọ́pọ̀lọpọ̀ sábà yí pé tó bá di pé ká dá wàhálà lẹ̀ láàrin ara wa ọmọ aládé á gbàgbé pé ìpìlẹ̀ kan náà jọ ni wọ́n ìfẹ́ ká máa dé o ìfẹ́ ká máa dé o. Thank you. tẹ́ bá wá padà sí àárín àwa ọmọ Odùduwà nígbà Odùduwà ti gba àkóso tó sì ti di olórí àgbà fún un torí ẹnìkan béèrè béèrè kan wọ́n tó fẹ́ẹ́ dá mi ilẹ̀ wọ́n ní sọmọ Yorùbá ní àbọ̀ ọmọ Odùduwà bẹ́ẹ̀ bá lọ́mọ Yorùbá lòun Odùduwà ló bí Yorùbá ẹ má sì gbọ́ o bẹ́ẹ̀ yẹn bá ní ọmọ Yorùbá lòun Odùduwà ló bí Yorùbá torí náà bẹ́ẹ̀ bá lọ́mọ Yorùbá ni mí ọmọ Odùduwà ni mò ń ṣe torí pé àwọn Ọ̀yọ́ mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn Ọ̀yọ́ nìkan ní jẹ́ Yorùbá títí di ọdún 1919 Ìjẹ̀ṣà ń jẹ́ Ìjẹ̀ṣà Ẹ̀gbá ń jẹ́ Ẹ̀gbá Àwórì ń jẹ́ Àwórì Èkìtì ń jẹ́ Èkìtì Yewa Ẹ̀gbádò ń jẹ́ Yewa Kétu ń jẹ́ Kétu òǹkàlùkù ló sì morúkọ olúùlú rẹ̀ tá bá wá sọ nípa Yorùbá àwọn ètí olúùlú wọn ń jẹ́ ọ̀yọ́ àwọn ní yorùbá a sì pín wọn sí ẹkùn mẹ́rin ìlàpín ọ̀yọ́ sí àwọn ní yorùbá ṣùgbọ́n ó kan lọ́wọ́ gbajúmọ̀ sábà yí pé ẹni tó gbé ọkàn rù ọ̀ràn míyàn ní làwọn òyìnbó mọ̀ jù iná fi wá ní kí gbogbo wa o ká máa jẹ́ kí ni o ká máa jẹ́ yorùbá torí náà o bẹ́ẹ̀ bá ní ọmọ yorùbá ọmọ òdùdúwà iná òdùdúwà ju yorùbá lọ o òdùdúwà ló bí yorùbá torí náà òdùdúwà èlò ọkọ tó so gbogbo wa pọ̀ nígbà òdùdúwà sì ti dé òun náà fúnra rẹ̀ ọmọ ilé ifẹ̀ ni ọtẹ̀wọ̀nrọ̀ látọ̀run àlọ́ lèyùn àlọ́ àlọ́ tí ò bójú mu òdùdúwà tó gbé gbogbo tó òdùdúwà ò tí ì ju one thousand two hundred years lọ ìlọ́tẹ̀wọ̀nrọ̀ láti ọ̀run lásìkò tí <laughs> jésù ti wá tó ti lọ tí ànábì mọ́mọ́ ti wá tó ti lọ táwọn alágbára ti wá ní China tí wọ́n ti lọ tá à ń rí nǹkan wọn tẹ́ ẹ bá dé èsì ẹ tẹ́ ẹ bá èrè tó ti lé ní ẹgbẹ̀rún ọdún mẹ́ta nílùú èsì ẹ lẹ́yìn ìgbà náà lódua ẹ̀sẹ̀ wàá tẹ̀wọ̀n lọ́tọ́ wá dá ayé tí wọ́n ti jẹ ọba mẹ́tàléní àádọ́rùn-ún ninety three nílé Ifẹ̀ ìgbà náà bó sì ti sọ fún wa nínú ta ni Yorùbá ìlú ọ̀bà ọ̀bàlé ara àwọn ìlú tó ti wà ṣáájú Ilé Ifẹ̀ ní ìlú ńbẹ ní Àkúrẹ́ north lónìí ibẹ̀ àwọn ni wọ́n ọ̀ríjìnéètì tán àtẹ̀wọ̀nrọ̀ tí àwọn ìran Ọbàtálá náà gbà káwọn ará Ilé Ifẹ̀ náà tó wá gbà kò wá síbìkan lórílẹ̀ ayé táwọn náà ò ní àlọ́ tiwọn pé bí nǹkan ṣe rí nìyí ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó Odùduwà dé Odùduwà ti wá di bàbá ó lọ àtúntò ló sì gbé ìlànà míì wá irú àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà tígbà kan bá dé ẹja tún lò gbà báyìí ẹja tún lò nǹkan báyìí torí pé nínú ẹsẹ̀ fá wọ́n ní adíá fún Odùduwà níjọ́ tí ń du oyè ilé bàbá rẹ̀ wọ́n ní ó rúbọ akàṣà ìjóyè ilé bàbá rẹ̀ ó rúbọ yóò joyè ilé bàbá rẹ̀ ó rúbọ akàṣà ìrúbọ yóò joyè ilé bàbá rẹ̀ tí èyí bá sọmọ ilé Ifẹ̀ kí ni wọ́n ní yóò joyè ilé bàbá rẹ̀ sí. èsì lọ́wọ́ látọ̀run èsì ń bẹ nínú ẹsẹ̀ fá gbogbo àná làsì lẹ́sẹ̀ fáwọn odidi ọ̀rọ̀ bòmí inú látìgbà náà tá a ti wá ń bá a bọ̀ gbogbo àwọn ọba nílẹ̀ yorùbá àbí ẹ̀yà nílẹ̀ yorùbá àbí orílẹ̀-èdè nílẹ̀ odùduwà òun kálukú ló ń dáàbò bolẹ̀ wọn ìjẹ̀bú lábẹ́ àwùjalẹ̀ àwọn ẹ̀gbá wọn pẹ́ sí mẹ́ta wọ́n ń dáàbò bo ilẹ̀ wọn àwọn àwórì bẹ́ẹ̀ náà àwọn èkìtì bẹ́ẹ̀ ni àwọn oǹdó bẹ́ẹ̀ ni àwọn yorùbá ọ̀yọ́ àwọn ìjẹ̀ṣà ńkọ́ àwọn ìgbòmìnà ńkọ́ bí wọ́n ṣe ń dáàbò bo lẹ̀ wọn nu wọ́n sì mọ̀ pé okùn kan náà ló so àwọn pọ̀ títí tó fi dé kínní ní o Ghana lọ́dọ̀ uh, onínànà ibẹ̀ ló jìnà jù lẹ́yìn ilé Ifẹ̀ ibi tá a ti kọ́kọ́ rí ọ̀run ìní ìníbẹ̀ torí ọ̀run kan bẹ nílé Ifẹ̀ wọ́n kọ́kọ́ ń pa ààrẹ lọ kí wọ́n tó pa ti àwọn Ẹdó náà ọ̀run ọba Ẹdó náà ń bẹ ní ilé Ifẹ̀ ń bẹ nílé Ifẹ̀ bí tá máa ń ṣe orí àwọn ọba Bìíní sí ìnìgbà wọn pàtàkì tàyí pé Odùduwà ẹ̀rọ kí ló ń sọ pé lè fẹ́ wá sórí àwọn baba ńlá yín láti pìlẹ̀ tó bá ṣe pé ẹrú ni Odùduwà àbọ̀mọba ṣèbáwá lẹ́yìn kí wọ́n máa gbé orí àwọn ọba wa lọ síbẹ̀ tẹ́ ẹ mọ́ ọ̀ràn míyàn gbogbo àwọn tó jẹ́ ojúlówó ọmọ Odùduwà pátápátá ni wọ́n sin wọ́n sílé Ifẹ̀ gbogbo àwọn ọba àkọ́kọ́ nígbà ọ̀nẹ́jì onínàná ni wọ́n kọ́ yọ̀ǹda fún tí wọ́n ní ọba Kétu àtàwọn míì bẹ́ẹ̀ kí wọ́n lọ náà fi máa ń pè ní ọ̀run àsàǹtẹ àsàǹtí ní Ghana náà ni wọ́n ló jìnà bí ọ̀run àsàǹtẹ ọ̀run alákejì sì ń bẹ láàrin Èkìtì mọ́ Oǹdó àwọn náà tún ní ọ̀run míì bẹ́ẹ̀ náà ó ní di ọ̀rọ̀ bòmíì lẹ́yìn náà tó yẹ pé gbogbo àwọn ọba ó ní tí ń sin wọ́n sí ń bẹ náà àmọ́ síbẹ̀ náà a gbà pé okùn kan náà ló so gbogbo wa pọ̀ èyí tí ò tiẹ̀ rújú mo ti sọ fún wa ní ọdún 1903 tí bàbá mi Ọ̀nìrìṣà Olúbùṣe tí wọ́n jáde ní Ilé Ifẹ̀ fún ìgbà àkọ́kọ́ fún ìgbà àkọ́kọ́ tí wọ́n lọ sí uh, Ṣàgámù mo sọ bí gbogbo àwọn ọba pátápátá ṣe jáde láàfin Aláàfin Ọ̀yọ́ ló ránṣẹ́ sí gbogbo ọba pé kí wọ́n jáde Aláàfin Ọ̀yọ́ torí pé ẹmíjà sí kankan gbọ́ sẹ́rí bá a ṣe ń ba ìtàn jẹ́ bá ń ba àṣà jẹ́ láàrin aláàfin ọ̀yọ́ àti ọ̀ní ilé ifẹ̀ wọ́n mọ ó kálukú mọ bí wọ́n mọ wọ́n mọ bí tágbára wọn mọ àmọ́ ẹ wá fi wọ́n lẹ̀ jẹ́ wọ́n jọ mọ́ ẹ sọ ọ̀rọ̀ baba sí baba nu ọ̀rọ̀ baba sí baba nu àìní ara wájú iná ni èsì fẹ́ gbà fún èrò ẹ̀yìn bẹ́ẹ̀ lọ́mọ ìyá Jósẹ́fù nínú nínú bíbélì bẹ́ẹ̀ náà ní bẹ láàrin àwọn ẹlẹ́sìn láàrin àwọn kírísítẹ́nì àtàwọn ẹlẹ́sìn ìsìláàmù àwọn júù wọn ò gbà tàwọn kírísítẹ́nì nígbà tí ìsìláàmù náà tó dé àwọn Christian. àtàwọn júù wọ́n tún jọ dọwọ́ bò ó bẹ́ẹ̀ náà ní ṣe ń rí kò sí láàfin bí ẹ̀yìn o babakúndé tó gèsì ní ìsinyìí bí àwọn gáràjì ibùdókọ̀ ó ń bisikí ọ̀wà alákàrà ọ̀wà ó kálukú náà ní ọjà tiẹ̀ sí ìjọba wọ̀ lọ́ọ́rà bọ́rọ̀ sí rínu aláàfin gbogbo àwọn ọba wa pàgọ́ gẹ́gẹ́ àṣẹ tá aláàfin pa pé wọ́n pàgọ́ sẹ́yìn odi ìlú bóun ló ṣe jẹ́ tó ṣe pé wọ́n bu ọlá wọ́n bu ẹ̀ní bínú ni ah! ló ṣe pé wọ́n bu ọlá tí wọ́n bu ọ̀wọ̀ fún bàbá mi Ọ̀nìrìṣà ìyún jámọ̀ yìí pé agbàpọ̀ ọmọ aládé kan náà ni wá o a sì mọ orírun wa ìfẹ́ ká máa dé o ká máa fọkàn bá mi lọ nígbà wá rí bẹ́ẹ̀ àwa bọ̀ lẹ́yìn ogun kíríjì tẹ́yìnbó wá fi wọlé sí wa láti ẹ̀ fi mú wa sìn tá ń bára wa bọ̀ wọ́n lọ sílẹ̀ apá ilẹ̀ Ìgbò àwọn dẹ́tà ilẹ̀ haúsá àwọn ẹ̀yà tó ti ń bẹ́lẹ̀ haúsá pọ̀ nípa máa wí mélòó ni haúsá fúlàní nínú àwọn ẹ̀yà tí ń bẹ́lẹ̀ haúsá mélòó ni wọ́n láyé ìgbà táwọn kanuri empire ti ń jẹ́ bẹ́ẹ̀ mo ti sọ nínú ta ni Yorùbá mo gbé àlàyé mo ṣe wọ́n bá kó ogo wa pọ̀ àmọ́ ńgbà tó yìnbó kó wa pọ̀ wọ́n wá fi ààlà sí i ìkìlẹ̀ fẹ́ ìtafẹ́ lè gbé bókálukú á jọ gbà pé nǹkan kan tó dédé gẹ̀ẹ́sì ti pa wá pẹ̀yìn ìjọba gẹ̀ẹ́sì ti ṣe olórí lé wa lórí a sì ti bára wa gbé àfìfẹ́ bára wa ṣe síìkì rèé awolowo rè balẹ̀wà ní kinní kan ní ọ̀dà o ìjọba ẹlẹ́kùnjẹkùn ìlàfẹ́. ẹ̀yin ará òkè ọya ẹ máa dá ọrọ̀ ajé yín ẹ máa dá ṣe ẹ̀yin ará àṣàlẹ̀ ọrọ̀ ajé yín ẹ máa dá ṣe èyí tẹ́ ẹ wà lẹ́gbẹ̀ẹ́ èyí náà ẹ máa dá sí yín ṣe a sì ń ṣe é bẹ́ẹ̀ tó ṣe wípé nínú ìgbà tó sanwájú nínú tẹ́lẹ̀ Odùduwà náà ni ìgbà tá a bá ń dàjọba ara wa ṣe èyí tá a sì ṣe kẹ́ẹ̀ ní láyé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó dáa jù àmọ́ kí ni ìdìtẹ̀gbàjọba ọdún 1966 kọ́ ni àgọ́ ìrosùn ìlọ́wọ́ àdá gbogbo ẹ̀rú bẹ́ẹ̀ bá béèrè tàn á sọ ńlọba ni pé rárá o ẹjẹ́ àdá gbogbo ẹ̀ pọ̀ torí kò sí ìkankan ní ilẹ̀ Ìgbò kò sí ìkankan níbẹ̀ wọ́n sì mọ̀ báwọn dẹ́tà tá a ti répo àwọn sọ wọ́n bí Ìgbò àti Calabar gan ṣe súnmọ́ra wọn tó wọn ò bára wọn wọn ò gbà pé kankan náà làwọn àwa Yorùbá iná ìlàgbàpọ̀ máa aládé kan ni wá yàtọ̀ sọ́rọ̀ òpònú kan tí kan sọ lẹ́kọ̀ọ́ tó ní ẹ táwọn ọmọ fi ọrọ̀ ajé Èkó àwọn ọlọ́mọ fi tú Èkìtì ṣe ẹ jẹ́ káwọn ọmọ èkìtì ó gbé ọrọ̀ ajé wọn kú o káwọn ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ kó tiwọn kú o kí àwọn eh, ògùn ó kó tiwọn kú o kí ni ó kù lẹ́kọ̀ọ́ àmọ́ ká fi ìfẹ́ ṣe ká fi ìfẹ́ ṣe ìlọ́ba bẹ̀rẹ̀ sí ní dá lọ́ba ní ọyá dá ó gbé ẹ̀pọ̀ ọba bẹ̀rẹ̀ sí ní pín stéètì wọ́n ń pín wọ́n ń pín iná wọ́n pín báyìí lọ́wọ́ á di pé ọrọ̀ ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá èlé wọn fi ń nígbà tí wọ́n bá rí o àwa àwa hẹ́ẹ̀lì àwa hẹ́ẹ̀lì kí ni epo mú wọlé nínú tí wọ́n rí nílẹ̀ Yorùbá tó bá wà níbi pé afẹ́ ṣiṣẹ́ ológun àwọn aráàkì ọ̀yà tí wọn ò ní kankan tó wá àwọn ni wọ́n pọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ lọ wọnú iṣẹ́ ọlọ́pàá àwọn ni wọ́n pọ̀ ń bẹ̀ ẹ wò gbà tí olórí ológun yìí ti wà ń bẹ̀ ẹ wò gbà tí ọ̀gá ọlọ́pàá yìí ti wà ń bẹ̀ á pé Yorùbá kan ní bóyá ló lè lò jọdún méjì ọdún mẹ́ta lọ tí wọ́n lò ti tó fẹ̀yìntì wọ́n kàn wá kan tó ṣe pé àsìkò rẹ̀ ti súnmọ́ ó yẹ já gbé e bẹ̀ jáde ìdá àádọ́rin eighty percent tàbí ká sọ yí pé eh, seventy percent àádọ́rin ilé ẹ̀mọ̀ rí àwọn ará òkè ọya bó ṣe gbogbo iléeṣẹ́ ìjọba ni ẹ lọ wo gbogbo tí wọ́n tò ẹ bá wọn bẹ̀ ní bíbá ní èkó gan láwọn iléeṣẹ́ tó jẹ́ tìjọba àpapọ̀ ọmọ yorùbá tó ẹsẹ̀ mọ bẹ̀bẹ̀ kí wọ́n tó lè bá ṣe nǹkan bẹ̀ lẹ́kọ̀ọ́ o lẹ́kọ̀ọ́ nù ọwọ́ ń rí bẹ́ẹ̀ ọwọ́ àdì pé àwọn ẹ̀yà kan tí wọ́n ń rí gẹ́gẹ́ bíi pé ìyà ń jẹ àwọn àwọn kan wá ń jẹ ọrọ̀ wọ́n wá ń jẹ gàba nígbà tí ó burú jù ló di pé àwọn fúlàní bá ń wọlé láwọn àlejò fúlàní ti ń wọlé tí wọ́n ń pààyàn wọ́n èsì ọmọ nàìjíríà ṣùgbọ́n gbogbo àwọn fúlàní ti nàìjíríà lọ́mọ ìyá àwọn ni yorùbá wá láti guinea kọ́ wá láti benin republic kọ́ wá láti mali ọmọ ìyá wọn ni sòsé ni wọ́n wọlé sílẹ̀ yorùbá pípa àyàn bá bẹ̀rẹ̀ dídìbò kojọ́ bá bẹ̀rẹ̀ ìjọba àpapọ̀ sì ń pariwo ẹyin ẹ bá jẹ́ wọ́n kó ráìsì wọlé mọ́ o ráìsì òkè ọ̀yá tó wá jẹ ráìsì di thirty one thousand naira ráìsì láti bíi nine thousand eleven thousand ó di thirty one thousand naira nígbà tèmi tẹ́ a bá ní pé ti wá ó yẹ kó dẹ̀ wá lọ́rùn ní ẹ̀ẹ́mẹ́tẹ́ǹtà àpò inú òjò làpò sìmẹ́ǹtì ní máa ń dínwó ẹ̀ẹ́mẹ́tẹ́ǹtà àpò sìmẹ́ǹtì báyìí a sì la níjọba tọ́ba yìí ti sọ̀rọ̀ wọ́n ti sòfin kan mílíọ̀nù márùn ní mílíọ̀nù márùn lọ́sàn lórí tọ́ba ti sọ̀rọ̀ èmi ọ̀mọ̀jọba ti ń ṣerú ẹ̀ tẹ́yìn ẹ̀ ń da. wọ́n ti sọ nísìn àwọn bẹ́ẹ̀ ṣe láti Màdúgùrí àwọn ó ṣe tírèènì lọ sí Port Harcourt wọ́n wá mú láti Èkó wọ́n ti ṣe dé Ìbàdàn wọ́n ó ṣe dé Ìlọrin wọ́n tó ń ṣe lọlẹ̀ Haúsá àmì èèwọ̀ ìní kí tírèènì ó lọ láti Èkó wá sí Jẹ̀bú lọ sí Ọ̀rẹ́ lọ Oǹdó délé Ifẹ̀ lọ Èkìtì wọ́n Ṣògbó lọ sí saki wọn ò lè ṣe tírẹ́ẹ̀nì kan gba gbogbo bẹ́ẹ̀ àmọ́ ìtọ́gbó ìtí bá ń bọ̀ láti ilẹ̀ haúsá ilẹ̀ yíbò ìtí bá ń bọ̀ láti èkó ilẹ̀ haúsá òun náà nìkan wọ́n lè ṣe three over three billion dollar iná fẹ́ fi ṣe láti Maiduguri lọ sí Port Harcourt lórí kíni lórí kíni lórí pé àjókòó ti ọ̀rọ̀ àwọn àwọn kan náà ni tẹ́bá wá ń pín nǹkan ẹ bá ń béèrè pé kí ni wọ́n ń pín sísàlẹ̀ nígbà bá kó o gbọ́ ọ̀rọ̀ wa ìwì lókè mọ́ bá fẹ́ dá padà apá kan bá ń pariwo yí pé tó ní tá a fẹ́ ni pé ẹjẹ́ padà sẹ́lẹ̀kùn jẹkùn àmọ́ àwọn ti táwọn sì mọ̀ pé àwọn nìyá rẹ̀ ọ̀ jẹ àwọn ò ní nǹkan kan ẹ̀ẹ́dì kí ló jẹ́ wọ́n yọ Emir Kano tí wọ́n yọ ariwo tí ń panu pé ìjẹ́ táwọn kíní ìbágbọ́mọ̀ yín lọ́wọ́ ẹ̀ jẹ ìyá nítorí wọn yọnu pọ́tà àwọn ni pé ajẹ́pọ̀ máa lè bòrò a rò pé Yorùbá nìyá ṣe léyìí Yorùbá nìyá rẹ̀ tó jẹ́ wọn gbọ̀n ẹbí wọn ń dọ̀ lápẹ́sẹ̀ wo lọ́sẹ̀ wọn wọ́n yọ odidi emir ìlú Kano nílẹ̀ Haúsá Katsina ara Kano wọ́n ti yọ o ṣé àwa ló ààrẹ orílẹ̀-èdè òní mọ̀ sí <laughs> ẹjẹ́ àfura nígbà orí bẹ́ẹ̀ àwọn kan bá tiẹ̀ yarí wípé àwọn àti um, um, ẹ̀bù kéré ni o ẹ̀bù kànjẹ̀ ni o àwọn ọ̀fẹ́ kankan ìtàwọn fẹ́ ni orílẹ̀-èdè Odùduwà ìlà ń fẹ́ pé ẹ fún wa lómìnira kí ajáraja ti ra dùgbòlugi ẹ jẹ́ kó ń kálukú òǹgbódàgbò méjì òǹgbódàgbò méjì akọ̀pẹ́ ìtàyè mọ́kàn ti kà mọ́ onígbódàgbò méjì. àmọ́ pásítọ̀ Adébóyè bàbá mírìdíìmù sọ̀rọ̀ wọ́n fa kò mú òkun yọ bàbá làwọn ò sọ̀rọ̀ gẹ́gẹ́ bíi ìran o látòrí ìtẹ́ àwọn ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bíi oníṣirò tó sì ń wo sàkún pé ìta ń bá lọ ìhókò parun ni o àfi ká padà sí ẹlẹ́kùnjẹkùn sẹ́ni pé ńlá pẹ̀rẹ́ bọ̀. nígbà tí ó yá olóyè Sunday Ìgbòho olóyè bá bẹ̀rẹ̀ sí ní pè pẹ̀lú ìgbà tó ti gbọ́ pé àwọn èèyàn ti ń pè láti àwọn tó wà lẹ́yìn odi ìlú rálì lórí rálì wọ́n ti rí gbìyànjú wọn ọ̀dà o a ṣe rálì ní October first o àmọ́ sí ìyàlẹ́nu bíi bá ìlàwọn ọlọ́pàá ìní wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ jáde débi wípé rálì yóò ní wáyé olóyè Sunday Igboho bá bẹ̀rẹ̀ sí ní farata yí pé àwọn Yorùbá ṣègbà kan èmi àbá gbọ́ pé BBC Yorùbá ó pe Ààrẹ Ọ̀nà Kakanfò bábá o a gbọ́ pé olóyè Sunday Igboho fi ẹ̀sùn kan àwọn kan o Ààrẹ Ọ̀nà Kakanfò ó sì sọ̀rọ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọmọ gún òkèèsì kínní kan ẹnìkan ní ọ̀rọ̀ táàrẹ Ọ̀nà Kakanfò ń sọ ọ́n sọ̀rọ̀ pẹ̀lú ìgbéraga àmọ́ nígbà tó ọmọ tẹ̀ kò sí tí jóyè kàkàǹfò yè gbéraga ni hmm. èèwọ̀ ni kí ààrẹ ọ̀nà kàkàǹfò máa sọ̀rọ̀ pẹ̀lú bẹ̀rù ó gbọ́dọ̀ máa kí ni wọ́n ń pè ní kàkàǹfò mo ti ṣàlàyé fún wa ó wá sọ̀rọ̀ ààrẹ ọ̀nà kàkàǹfò fa kò mú òkun ọ̀yọ̀yọ̀ ipe kíní ìlú ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ẹgbẹ́ àwọn nílùú òyìnbó àwọn wọn máa ń ṣe akitiyan ó sì níbi tá a bọ́rọ̀ dé kó tó di pé àtẹ́wọ́ gbà wọ́n sọ wọn bú olóyè Sunday Igboho wọn tún pè wọn ṣàkíyèsí kọ̀pẹ́ rẹ̀ ìlàbá tó rí ìtí bàbá wa olóyè Sunday Igboho náà tó sọ ìpẹ́ tó o àwọn kódà mo ti pè bàbá mi ààrẹ ọ̀nà kákàǹfò èwè ẹ̀jẹ̀ àpọ́nlé mo ti pè bàbá mi ààrẹ ọ̀nà kákàǹfò yìí pé bí bàbá bá ń bínú sọmọ àbọ̀mọ bá ń bínú sí bàbá àwọn pa pé ṣé ọ̀rọ̀ Ìgbòho àbí ọ̀rọ̀ bàbá làwọn á máa fà olóyè Sunday Igboho ó wù ọmọlúàbí púpọ̀ léyìí tó túmọ̀ sí pé lásìkò yìí gbogbo àwọn tó ń jáde pé aṣíwájú ni àwọn aṣíwájú wọn tó jẹ́ torí pé ààrẹ ọ̀nà kakanfò pè wọ́n ṣàkíyèsí pé wọ́n bu olóṣèlú kankan kódà tálọ́mì ìbátakò wá pé àwọn ọ̀fẹ́ orílẹ̀-èdè Odùduwà ẹ má jà á bu o ẹ jẹ́ á sọ̀rọ̀ torí pé mo máa ń rọ́pọ̀lọpọ̀ kọ́mẹ̀ntì àwọn èèyàn lórí Facebook ẹ jẹ́ á sọ̀rọ̀ tòbí ìnùbí ìkan lára àwọn ṣètòṣètò ní orí rédíò nìbàdàn nígbà ó ṣe ètò nípa ọ̀rọ̀ Odùduwà republic àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bu ẹ̀já ẹ ẹ má jà bu ẹnì kankan ẹ má jà bu ẹnì kankan ẹ̀já pè wọ́n ṣàkíyèsí ni torí wípé ìtọ́ba kọjú sẹ́lòmíì ẹ̀yìn ní máa kọ́ sẹ́lòmíì àwọn tí bá sì ń jẹ́ ń bi òṣèlú àwọn ò ní fẹ́ kọ́rọ̀ Odùduwà republic ọbọ̀ ẹ ti mọ tolùkọ́ àgbà Laji Abbas mi ìgbà sísì lọ́wọ́ olóṣèlú kankan ìsìnbó olóṣèlú kankan ṣe téèyàn bá wá bá mi o tí ọba gbé tòsí lọ́dọ̀ wá bá mi gẹ́gẹ́ bí ọmọ Odùduwà yìí pé olùkọ́ àgbà lórí iṣẹ́ ìwádìí tó ń ṣe o àfẹ́mọ̀ kún ọ lọ́wọ́ bá àdààmú kò sí wàhálà ń bẹ kò sí ṣòro ṣùgbọ́n ẹ má mọ́rọ̀ òṣèlú bọ ọ̀rọ̀ ìtàn Yorùbá ogún kan tí gbogbo ọmọ Yorùbá ní náà ní ìtàn Yorùbá nítorí èyí àwọn bàbá wa ń ṣiṣẹ́ lábẹ́nú wọn ò sì ní kó wa wọgbó á rí pé a ti yan olórí àìní olórí láàrin ọ̀wọ́ ọmọ yorùbá tẹ́lẹ̀ ó ń fìyà jẹ wá ẹ wo ibi tẹ́ ti bá wa dé ní united nations kì í ṣe pé a sùn tẹ́ ń bá ní kò sí ìtásìkò wípé ká jáde ẹ gbàgbé pé ìtásìkò olóyè sunday ìgbòho nìkan ò lè sọ pé ká jáde ẹ lọ dìímú o gẹ́gẹ́ bí ọmọ yorùbá olóyè sunday ìgbòho nìkan ò lè sọ pé ká jáde bàbá jáde gbogbo ọbọ̀ fọwọ́ sí i Ààrẹ Ọ̀nà Kakanfò fọwọ́ sí gbogbo àwọn tí mo ti kà níbẹ̀rẹ̀ ètò ẹ̀bà tó máa tún ètò wò mo ti ka gbogbo ọ̀pọ̀lọpọ̀ bí ní bó ṣe pẹ̀ka pẹ̀ka pẹ̀ka mo ti kà ní nípìlẹ̀ ṣùgbọ́n ó ń kálukú ń ṣe tiẹ̀ ẹ wo ọ̀rọ̀ tí àwọn kìrìtàn gba kìsí wọlé àwọn fúlàní ṣèbí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́kọ́ pariwo rẹ̀ nígbà wọn sì gbé gbèsè tẹ́ni káwọn OPC ọlọ́ọ̀bẹ̀ kò sẹ́ni tó gbọ́ kò sẹ́ni tó gbọ́ o kò sẹ́ni tó gbọ́ iṣẹ́ abẹ́núnú ẹlẹ́mọ̀ mọ rírì iṣẹ́ ààrẹ ọ̀nà kakanfò àmọ́ àwọn tẹ́ fi jẹ ààrẹ ọ̀nà kakanfò ṣe é kàn rò pé wọ́n kàn ní pé ọ̀yá wọ́n kàn jẹ́ kakanfò ṣé owó ni ààrẹ ọ̀nà kakanfò Gani Adam nílẹ̀gbẹ́ àwọn kan tó fi lè bá wọn dùú ẹbí tẹ́ ẹ̀ka ti jẹ́ káwa Yorùbá ó ronú nù wọ́n mọ tí wọ́n ń ṣe o kí wọ́n tó fún lóògùn ọ̀fẹ́ o ní oyè ààrẹ ọ̀nà kakanfò ẹ wá já ṣe sùúrù àwọn bàbá wa ò lè kó wa wọgbó bẹ́ẹ̀ ni wọn ò sì lè ṣì wá lọ́nà wọ́n mọ ibi tí wọ́n ń kó wa lọ ibi rere wọ́n sì ń kó wa lọ. ilẹ̀ Odùduwà orílẹ̀-èdè Odùduwà bí ẹ fẹ́ bí wọ́n kọ̀ yóò wáyé torí wípé wọn kì í so ẹran mọ́ran o kíkọ́ kankan pa. àyàfi ẹlẹ́lẹ́ fẹ́ padà síjọba ẹlẹ́kùnjẹkùn o ẹlẹ́lẹ́ kọ́ fẹ́ fìyẹn tọ́ wa lẹ́nu wò àtúntò àtúntò tí ń pariwo kò lè ràn án wọ́n pe àtìtò láyé ọbásanjọ́ kí nìjọba múlò ń bẹ̀ wọ́n pe láyé jonathan kí ni wọ́n múlò ṣebí ìjọba àpapọ̀ náà ní ọ̀sán àwọn tí wọ́n wà fún ètò àtúntò wọ́n sì ń sanwó fún wọn nígbà wọn bá sì débẹ̀ ẹ má sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹlẹ́kùnjẹkùn o ẹ má sọ̀rọ̀ pé kó kálukú ọ̀dádú o ọ̀rọ̀ stéètì yìí ni ká ẹ sọ o kọ̀tán nígbà tí wọ́n bá bẹ nígbà wọ́n bá ṣe pàpàpàrì ìbàdàn state ìfẹ́ wà o òkè ògùn state eh, ìjẹ̀bú state ifẹ̀ state ìgbómìnà state rádaràdà táwọn aṣẹ́mi ibi àtúntò tí wọ́n bá pè ló tó kálukú òfin pa iṣẹ́ àbọ̀ tí wọ́n wà á jẹ́ fún wa lé lónìí tán ọmọ ìpínlẹ̀ kọ̀ọ̀kan náà mọ́dún ìbàdàn ní state ìgbómìnà ní state eh, ọ̀yá state ó wà eh, lẹ́yìn tẹ́ ti forí yín gbà pààrọ̀ kò sí nǹkan kan yìí tí àtẹ̀ra wa ti tó ẹja padà sí bá a ṣe bá a ká kọ́kọ́ padà sórí kí ni o kó ń kálukú ọdọ́gùn yẹ́ ẹ̀gbẹ́ ẹlẹ́kùnjẹkùn tẹ bá sì ní ọ̀tẹ́ yín lọ́rùn kó ń kálukú ọmọ control resources ẹ̀ bá ṣe bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ kó ń kálukú kó ní gbọ́ dágbó méjì ṣùgbọ́n tí wọ́n á ń kọ mí lóminú ni pé yíbò làwọn fẹ́ lọ yorùbá làwọn fẹ́ lọ kí ló dé àwọn haúsá fúlàní náà ni wọ́n ní rárá o ẹ̀ ní lọ kí ló dé o <laughs> kí ló dé yorùbá fẹ́ lọ yíbò fẹ́ lọ kí ló pàwọn ará òkè alẹ́ rárá ẹ̀ ní dẹ́dẹ́ ẹ̀ ní lọ ẹ̀ níbi tẹ́ ń lọ àjọ kú pọ̀ ni ṣé wọ́n rí ibi wa pọ̀ ni ibi tó ti yẹ ká ẹ fura nù àmọ́ mo wá kìlọ̀ fẹ́yìn olóṣèlú tẹ́ ẹ jọ́mọ Odùduwà ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín. wọ́n títí títí tí wọ́n pa o lórí páwọn fẹ́ fún láàrẹ bàbá wa awolowo ńkọ́ ẹ béèrè ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn pé irú ikú gan ló tiẹ̀ pa bàbá wa Ọbáfẹ́mi sí bàbá tiẹ̀ kúò níjọ́ tí wọ́n mú Abíọ́lá lọ sínú túbú ṣèbámọ ìlú rẹ̀ ọmọ Abẹ́òkúta ni Ṣólékẹ̀tẹ̀ tó fi ipò tẹ́ fi pòlọ̀ tó tó gbà á ẹja jí lójú oorun mo kí ọ ọba mi Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o mo sì kí ọ gbogbo ọmọ Yorùbá pátápátá tí ń jà fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá àti ìṣọ̀kan àti ìfẹsẹ̀rinlẹ̀ ẹ wá já kí Sunday Ìgbòho náà lẹ́yìn o ẹ̀já kì lẹ́yìn torí pé ń jáde ń sọ̀rọ̀ bó ṣe yẹ kó sọ̀rọ̀ ó sì ń sa kí ọkàn wá sì ń balẹ̀ pa léèyàn lẹ́àrin wa torí pé nígbà táwọn bàbá wa bá pàṣẹ pọ́ yá yọ ọ̀yà ń jọ kan o yọ ọ̀yà ń jọ kan àmọ́ ẹ̀já mọ́ bá a ṣe ń pariwo iná ní ká máa pariwo sọmọ tó lè yá àwọn ò sùn òun ò fojú borun làwọn ará bí tá a bá ti ń dà wọ́n láàmú wọ́n mọ̀ yìí pé àgbàgọ̀jẹ̀ tí kì í bá ṣe àwọn OPC ẹrántí lọ́jọ́ sí gbogbo pọ́ọ̀tù Nàìjíríà àwọn Haúsá ni wọ́n ń pàṣẹ ẹ̀bẹ̀ àwọn OPC wọ́n yarí pé láéláé àwọn ọmọ Yorùbá ò rí sẹ́sẹ̀ ń bí ẹ ti gbàgbé ìtàn ni ṣé ẹ ti gbàgbé tẹ bá dé ògbó pọ́ọ̀tù báyìí àwọn ẹlẹ́bàá ń bẹ̀ tí wọ́n bá wá gbọ́ ọmọ Yorùbá wọ́n wá gbé wọn lọ ní igbó òbí kan àwọn wá ń pàṣẹ wọn ń kówó wọn ń kọ́rọ̀ wa ó di wì lọ́dọ̀ wọn. Nàìjíríà náà la sì jọ wà orílẹ̀-èdè kan ni bá a pín tá a lọ yẹ́lẹyẹ̀lẹ á tún bára wa ṣe àròkè Ọ̀yọ́ wàá ra pákó wọ́n wàá ra pákó o níbi tẹ́ ti lè gbé pákó wọ́n wàá robì lọ́dọ̀ wa àwa náà rẹ̀pà ara rẹ̀ sì arẹwà àwọn wọn ní ara lùbọ́sà a sì bára wa ṣe ṣùgbọ́n ẹ̀mẹ́jàjò dògùn o Yorùbá lòun fẹ́ lọ Ìgbò lòun fẹ́ lọ ẹni á mọ̀ lọ níbo náà ni ọ̀wà á já sí <laughs> mo wá rọ gbogbo ọmọ Odùduwà tí ń wò mí káàkiri àgbáyé ẹjẹ́ á wà ní ṣọ̀kan ibikíbi tá a bá wà ẹ méjì á wọ àwọn alátẹnujẹ àwọn alábọ̀dé àwọn àwọn ọ̀tá tó ṣe wípé wọ́n ti gbàgbé pé ọba aláàfin ọ̀yọ́ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ lọ bá a lọ lóko wípé a fẹ́ kó lóko ẹrú àfẹ́ káwọn àjèjì fúlàní ọgbàlẹ̀ wa ẹ ti gbàgbé iye kàkàǹfò tó bá lọ nígbà wọn ń jagun kíríjì ogun èkìtì parapọ̀ àwọn fúlàní ìlọrin ní ọ̀mọ̀jogún ó tètè parí àárẹ̀ ọ̀nà kàkàǹfò látòwúsà náà mọ̀ bá lọ àwọn èkìtì àti ìlọrin wọ́n ṣe pàṣípààrọ̀ ọmọ ogun <laughs> Ìlọrin ní bẹ́ẹ̀ bá jà mọ́ á pa gbogbo àwọn ọmọ yín tí ń bẹ lọ́dọ̀ wa ni ṣe é ti gbàgbé ọgbọ́n ẹ̀wẹ́ yóò bẹ jí lójú oorun ẹ bàbá mi olórí oko aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo kì í yé o mo kì í yé o èmi mọ rírì yín o ọ̀pọ̀lọpọ̀ ń kí ọ̀rọ̀ òṣèlú bọ̀ ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ń bínú yín torí tọ́lọ̀ ń ṣe fún yín tọ́lọ̀ ń gbégbà fún yín ó wẹ́ káwọn náà dàbí yín ni bàbá àmọ́ lọ́hùn ò gbégbà fún wọn bàbá mi jàgàbáhùn aṣíwájú bọ́lá abẹ́ẹ̀dì tinubu ẹ rántí o ilẹ̀ bàrùbá tẹ́tí fi yín joyè jàgàbáhùn ẹ rántí pé <clears throat> ọba bàrùbá èlédùwẹ̀ tẹ ẹ rántí tẹ́ ń fojú ẹ̀rí àwọn ará bí <laughs> aláàfin olúwewu bàbá yín náà mọ̀ bógun lọ jàgàbáhùn bó ṣe wù kẹ́ ẹ ṣe tó mo rí gbìyànjú yín lẹ̀ Yorùbá o mo rí gbìyànjú yín o ẹ máa rántí pé ọmọ Odùduwà nìyí o ẹ máa rántí pé ọmọ Odùduwà ibi tọ́mọ Yorùbá bá ń lọ ní kẹ́ ẹ lọ o bàbá o èmi ò ní bá wọn bú yín láyé ìyẹn èso olóṣèlú ṣùgbọ́n nínú ẹ tó nífẹ̀ẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu ìnìmọ̀jẹ́ o ìnìmọ̀jẹ́ o nígbà tẹ́ ti kúrò ní gómìnà Èkó ẹ jókòó ẹ wá pàṣẹ ọ̀tún ẹ ń pàṣẹ òsì nígbà orí pẹ́ táwọn aṣiwèrè fẹ́ gbàgbé ọ̀rọ̀ àná bí èyí bá sọ láàyín ni Jonathan ò lè ṣèjọba kò lè rí bú èkó bí èyí bá tó ṣe ti yín ni ààrẹ Muhammadu Buhari ò mọ tó lè rí àkìlà tó wá wá kú bàbá o bàbá o ìtẹ́ ìfẹ́ Ọlọ́run ti ṣe fún yín àmọ́ bẹ́ẹ̀ di ààrẹ ẹ kó mẹ́ẹ̀já kan náà ni ìtàn wà bẹ́ẹ̀ pé bàbá o àsìkò tó yẹ kí gbogbo Yorùbá fohùn ṣọ̀kan rèé àfohùn ṣọ̀kan bàbá bọ́lá ahmed tinubu àbápadà sẹ́lẹ́kùn jẹ́ pé mọ̀lẹ́rà rẹ jẹ àbẹ́ ẹ̀gbọ́n tí bàbá mi ní rìdíìmù sọ ni pásítọ̀ adébóyè bàbá o bá a sì pé orílẹ̀-èdè olùdúwà yìí lọ láti iwájú kílẹ̀ tó wà ọlọ́run ti kẹ́ yín ẹ̀yin ò burinburin fọwọ́ sí jù fọwọ́ sí gbó ẹ̀yin tá ẹ̀ mọ́là tówó kan bàbá ọlọ́run ti kẹ́ yín o ọlọ́run ti kẹ́ ẹ méjà bu ẹnì kankan o nínú àwọn olóṣèlú àtàwọn aṣíwájú wa àsìkò tó gbẹgẹ́ la wà yìí ẹ má jẹ́ káwọn ọ̀tá kí wọ́n ráyè wọ àárín wa ẹnikẹ́ni tó bá sì sọpọ̀ ọmọ Yorùbá ọmọ àlè ìlò òun lòun àbálẹ̀ Yorùbá jẹ́ ìpẹ́ ọ̀lẹ̀ yọ jà lórí ìrandíran rẹ̀ olùkọ́ àgbà èló fẹ́ bí mi àmọ́ èlé ṣe pé ìta ti sẹ́yìn náà ṣàṣẹ <laughs> ẹja ronú o ìtọ́pọ̀lọpọ̀ ń jẹ lọ́wọ́ lónìí ìlà ń wò àwo ọ̀la àti ọ̀la àwọn akùsọ́wọ́ ẹ̀yìn àáfàá ẹlẹ́sìn Islam èmi náà dá ẹ̀wọ̀n mùsùlùmí ni mí tàbá sọ nílẹ̀ Yorùbá tàbí ṣùgbọ́n ò sí níbi tí wọ́n ti bí mi nìbàdàn nìbàdàn ibi tí wọ́n ti bí èmi nìkan ni wọ́n máa ń pè ní ìlú àáfà òkè adúmọ̀tàlà ìnìkan nílùú àáfà àwọn àáfà ni wọ́n kóra wọn jọ tí wọ́n tẹ̀bẹ̀ nílùú Ìbàdàn ìnàbí ń pè ìlú àáfàá ni wọ́n ń pè mùsùlùmí ni wá onílẹ̀-èdè Odùduwà ó tako ẹ̀sìn ìsìláàmù yóò tún ẹ̀sìn ìsìláàmù ṣe ni yóò jẹ́ kẹ́sìn ìsìláàmù ó tún lè gbòòrò ṣe àwọn arókẹyà lẹ́ ń pè lọ́mọ ìyá yín àwọn tí mo kírun lẹ́yìn yín tí wọ́n mọ̀ ní kẹfẹ́ nílẹ̀ yín tẹ́ǹbẹ́lẹ̀ Yorùbá àwọn tẹ́ẹ̀fẹ́ bá lọ títí nu torí náà ẹ̀já mọ̀ ń tà ń ṣe ẹ̀já mọ̀ ń tà ń ṣe tó ẹ̀já ronú ọmọ Yorùbá orílẹ̀-èdè Odùduwà yóò sojú èmi àti ẹ o kò ní sẹ́yìn wa ẹ̀já ṣe jẹ́ẹ́jẹ́ ẹ̀já gbogbo ojú òpópónà wa ni ọ̀dẹ lọ́wọ́ òkè ọya gbogbo ẹ̀ níyọ̀ pàkúté ni ọ̀nà ọ̀yọ́ ìbàdàn sọ̀yọ́ wọ́n ṣe wọn ò lè kọmíṣàn rẹ̀ nígbà wọn mọ tí wọ́n ṣe pàkúté ikú ní ìbàdàn sọ̀yọ́ láti láti ọ̀yọ́ lọ dé ọ̀nà ògbómọ̀ṣọ́ níbi tí wọn ètí ìbákindé ẹ lọ pàkúté ikú ni ọdún kẹ ó ti lé lọ́dún mẹ́wàá tí wọ́n àtúnṣe express èkó síbàdàn wọ́n ń ṣe láti bí ọdún mẹ́wàá tí máa fẹ́ ṣe láti èkó lọ sóòdò ńkọ́ àfi kí wọ́n lo fifty years wọ́n sì fẹ́ ṣe tírẹ́ẹ̀nì tí wọ́n wà síbàdàn tí wọ́n máa lọ ilẹ̀ haúsá láti ìbàdàn eh, abẹ́òkúta síbàdàn láàrin ọdún wo kò pọ́dún méjì wọ́n ti parí ẹ̀ ẹ̀ fura ẹ lọ wo ọ̀nà Ilé-Ifẹ̀ Ìbàdàn sí Ilé-Ifẹ̀ ẹ lọ wo bó ṣe rí páńpẹ́ kú tórílẹ̀-èdè Odùduwà bá wà ara wa ọmọ Odùduwà níbí èyí ní kọ̀yìn sí ibi táyé bá kọ̀yìn sí ibi táyé bá kọ̀yìn sí èyí ní kọjú sí ibi táyé bá kọ̀yìn sí láéláé èyí ní kọjú sí ibi tí ayé ibi táyé bá sì kọjú sí Ọlọ́run níjẹ́ báwọn kọ ẹ̀yìn sí hmm, àtúnṣe ọ̀rọ̀ <laughs> Yorùbá ẹja ají lójú oorun. Hmm èèmọ̀ ah, bẹ́ẹ̀ à ń fojú òpó lẹ̀ o bẹ́ẹ̀ à ń fojú òpó lẹ̀ hmm ó yẹ kí n lè gbé ìpè bóyá ìpè kan péré àbí méjì ẹ jẹ́ fojú òpó lẹ̀ tẹ́ bá fẹ́ pè sórí ètò òkà ẹ̀rọ tẹ́ fi pè dẹ́ lè pè sórí apé local call ẹ pè sórí zero eight zero three two eight five five eight eight eight tàbí àti pé lórí whatsapp ni ẹ jẹ́ ẹ jẹ́ ńkọ́ ẹ jẹ́ ńkọ́ ẹ lórí whatsapp ni ẹ pè sórí plus two three four plus two three four eight zero two three six eight seven four three two àmọ́ bá a sẹ́nu ọ̀nà wọ́n gbé wọ́n ti ráwọn ọlọ́pàá kọ́ wá gbé olùkọ́ àgbà ní ṣètò lọ́wọ́ ìlú Ìbàdàn lọ́wọ́ àti mọ̀mí tó wà ẹ lọ gbé ẹ mọ̀ bá a sẹ́nu ọ̀nà káde ti pariwo káwọn aráalé lè gbọ́ pé wọ́n ti ń gbé wa lọ o àṣà ò lè wọlé gbẹ̀yẹlé láéláé wọ̀ ó dòódì ẹ̀yin tó bá fẹ́ pé o a sórí zero x zero ẹja a lè pè sórí zero x zero two three six eh, zero x zero three two eight five five eight eight eight tàbí lórí whatsapp a lè pè sórí plus two three four x zero two three six eight seven four ẹ̀yin la lè pè àpò ah, ẹnìkan fẹ́ sopọ̀ mọ́ wa live live live live ẹ jẹ́ ìwọ́n tá a bá lè rí tá a bá lè rí sí ẹnìkan ẹni tí wà lójú òpó ó fẹ́ sopọ̀ mọ́ wa live ta ni ẹ̀hẹ́n ẹ̀já rí ẹ̀já fẹ́ sopọ̀ mọ́ wa ẹ̀já àwò tá a bá lè ó ń so pọ̀ lọ́wọ́ tá a bá ti rí wọn. ẹ̀já gbé pé ẹni fẹ́ sopọ̀ mọ́ wa kò tí ojú òpó ìtàn ẹ kú alẹ́ o ẹ kú alẹ́ o. ẹ kú alẹ́ o àgbọ̀yìn o ẹ kú alẹ́ o. mò ń bọ̀ o à ń gbọ́ yín o ẹ kú alẹ́. bẹ́ẹ̀ lórí. orúkọ tèmi ni abad Akíndélé láti Italy. olóńkọ ọmọ mi Akíndélé ẹ̀kọ́ àbọ̀ ètò. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni yẹsà ẹ ohun tí ń gbọ́rọ̀ àwọn bó ti ń gbẹtẹ sọ̀rọ̀ nípa àwọn nípa Oòduà àti ṣe nípa lérò tèmi. à ń gbọ́ yín mi ṣe rí iná ìjà. because mi ò sí ilé ṣùgbọ́n nípa ní àwọn tójú ti rí àtàwọn tó ti ṣẹlẹ̀ kéèyàn tó kúrò ní sẹ́lẹ̀ olùkọ́ àgbà kò sí tribe tó lè lọ ní nàìjà tí ò ṣe pé gbígbà tó kàn fẹ́ fi ẹ̀mí wọn ṣòfò ni hmm. ẹ bá àwọn ibo yẹn ṣe sẹ́ni pé wọ́n kàn gbìyànjú sí náà láyé láyé ojúkù sẹ́ni tí ìran kan bá dìde ní ìsìn gbígbà tó fẹ́ bá àwọn sójà nàìjà jà because ah, gọ́ọ̀mẹ̀ntì máa pàṣẹ fáwọn military àwọn force láti wá sínú tribe yẹn. àwọn wo ló sì pọ̀ jù nínú àwọn wo ló pọ̀ jù nínú iṣẹ́ ológun àwọn wo ló pọ̀ jù nínú iṣẹ́ ológun. ṣé Yorùbá ṣé tí wọ́n bá ṣẹ́rí ní mílítírì ẹ̀jẹ̀ kì í sọ̀rọ̀ kan kò sí tí ń jẹ́ pé Yorùbá kan àbí kan ṣé ẹ fẹ́ sọ pé káwọn sójà yín máa ṣèkìní àbí kìíní gbà tó di ìgbà tó ń jàjà ojúkùn gbà yẹn ṣé yíbò wọn wọn sọpọ́tì ọmọ yíbò wọn ẹ má gbàgbé pé ojúkùn yíbò ni o military rẹ̀ nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ kúbọ̀ ti resign gan. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun wọn wọ́n padà lọ sílùú wọn láti lọ kún lọ́wọ́. ẹjọ sẹ́rí mi ìfẹ́ kẹ́ mi ìfẹ́ èmi láìkí pàǹtì kan tẹ̀ sọ́ọ̀sì yẹn ní ká máa pariwo ká máa dákẹ́. ṣùgbọ́n Yorùbá nígbà tẹ́mi ìbò láti kékeré ni mo ti mọ̀ pé ẹ̀yà tó gbọ́n jù torí pé ibò fà á ká fi gbọ́n ni pé a máa ń ro ọ̀rọ̀ tí méjì Yorùbá máa ń ro ọ̀tún tòsì. bẹ́ẹ̀ni àkàn kì í ṣe nǹkan kan àkàn kì í ṣe nǹkan yẹn sọ́rọ́ àwọn olówó yẹn àwọn tó wà wọ́n rí jù wá lọ àwọn tó wà lókè rí jù wá lọ sọ́rọ́ àtàwọn àbí mi nípa wọn fún yín o frustration ti bẹ́ lómi báwo lọ sí máa máa pè ká máa jà nàìjíríà ká máa ṣe bá kò í sí o ogun ó ṣe kò dàbí ẹ̀kọ́. Hmm. olùkọ́ àgbà ẹ máa sọ̀rọ̀ fáwọn èèyàn kò sí tribe tó lè dá lọ ní nàìjíríà mi ìyẹn mo ní gbọ́ àwọn gbogbo àwọn iye ah, mi ì níbọ̀ mi ìnà àwọn nàìjà yẹn náà ní kéwì. ọ̀dà ẹjẹ ẹjẹ ẹbẹ ẹ sọ nísìnyí ẹjẹ mi ní béèrè kan. ẹbí mi mò ń gun mo lẹ́bi. kájọ kò sẹ́dà tó lè já lọ bí ìbọn fẹ́ fi ẹ̀mí wọn. kò sí ẹ̀yà náà kò sí ẹ̀yà náà tó lè já lọ tó lè tó ní agbára tàbí báwà kan. kí la ṣé bá ṣe mọ ẹ bá lọ wá ní ṣé bá ṣe mọ ẹ bá lọ ní. náà ẹ máa gbọ́ àlè ní pé ká ṣe rálì ká pariwo ọlọ́run ṣe ti yẹn tó bá rí pé ó ti sú wa àwa tá a wà bí ẹni bá ṣe ṣe rálì ìjọ yẹn october first èmi náà jáde mo lọ rò. Hmm. ẹ sì pọ̀ dáadáa. ṣùgbọ́n bóyá kí wọ́n máa ti àwọn èèyàn nílẹ̀ ẹ̀já kí ni kan tó kó bá ṣẹlẹ̀ kan kí ló lè ṣẹlẹ̀. <laughs> inú mi dùn ilé ìlú mi dùn pé ẹ ìgbà kékeré gan nígbà bí ọlọ́ndà yẹn ìgbà tó gbá mọ́tàn sínú sínú everybody everywhere silent nìyà. bẹ́ẹ̀ni ẹ wá rí sẹ́ni kiri kan mo fẹ́ ká inú mi dùn inú mi dùn pé ẹ̀yin náà ẹ ti ẹ ti rí fìrìfìrì ẹ rí ẹ lè jáde lọ. sátani lóde ẹgbẹ́ pàlọ́lọ́ ni àṣẹ gbọ́kẹ́ ìgbà tí mo ń sọmọdé ẹnìkan wà máa sọ̀kan ẹja yóò bá ẹ má jẹ́ ká fẹnu ká fi tira wa a máa ń ṣe nǹkan pẹ̀lú ọpọlọ ni. ẹsẹ gan nínú mi dùn ẹ rí i pé náà ni bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò sọ pé tó bá tásìkò pé iṣẹ́ ń lọ o iṣẹ́ ń lọ ká má sì bú ọba kan. ká máa pariwo tó bá wá sí everybody hmm. ṣé kí n sọ fún yín àwọn yìí bò tán sọ pé àwọn gbọ́n èmi ò rí wọn bí ẹ tó gbọ́n níbo. torí pé kò ń ṣe pé bóyá káàkà máa fagídí ṣe nǹkan. ẹ wo bí dáhùn bàbá wa ti gbé dé ní ètò àgbáyé ó lọ sí àjọ ìṣọ̀kan àgbáyé wo bí tẹ́tí ń rọra ń bá lọ wọ́n ń gbé ẹsẹ̀ gba èdè Yorùbá mẹ́sẹ̀ gbà ń bàbá wa gbogbo díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àti ńlẹ́nu lókè nu nígbà tí ìjókòó ọ̀bà wáyé. ẹnìkan wá ní ìfúnpá ẹnìkan lóògùn ẹnìkan ní kinní kan ẹnìkan láyẹta ṣé nìkan ni àwọn fámìlì tèmi kọ hmm. tí wọn láyẹta mo ní òsín naija but ìfẹ́ yẹn wà ẹjọ́ ẹ má ẹ má ẹ má kóran mi sí ìdààmú kò kò sí ẹ̀yà náà yíbò ò lè rí ṣe ìgbà tí wọ́n wá bí àwọn sójà everywhere silent kánú sádàmù ṣe àrùn pé kánú ẹ ò bó ṣe ó tún ní sójà àti ẹ̀ ó tún ìgbà tí ààrẹ Ọ̀nà Kakanfò sọ̀rọ̀ mo rí pé yẹ́ ẹ̀rẹ́ lèyí yóò bàbá yìí ọmọ àní àmọ́ àmọ́ rírì ọ̀pọ̀lọpọ̀ yọ̀ ọmọ rírì Kakanfò tá a ní ẹni tó gbé níwájú tó gbé ó sì mọ ó sì ríran ó kàwé kìsì pé bẹ́ẹ̀ kàn sọ èdè sọ̀rọ̀. olùkọ́ àgbà ẹ má tẹ̀lé ọ̀rọ̀ àwọn tó wà ní yúróòpù omi nípa lọ fún mi hmm. ẹlòmí ò wà ní twenty years o ní last year mo sì wà nàìjíríà yẹn i spent all seven months mo lò mẹ hmm. ìlú tó wù mí ni tí mi ní èlé bẹ́ẹ̀ náà kó bàjẹ́ ẹlòmí ò wà lérí o a kàn máa pèsè orí ètò a máa ṣe fídíò. mo ti sọ mo ti sọ láti bẹ̀rẹ̀ náà ìgbà táwọn kan pè mí mo ní ìgbẹ̀gbọ́lẹ̀ ń pariwo mo ṣe bẹ̀rù pé ìṣe lè pariwo ń bẹ̀ làwọn táwọn àbí yóò ṣe pariwo. tẹ̀sí pariwo mo láyé tẹ́ sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ yẹn wọ́n lè gbé yín náà. àlébo ah, <laughs> ìgbà ìṣẹ́jú mélòó pápá àpọ́ yẹn palẹ̀ rẹ̀ mọ́. ṣé bí mi ò bá lòlù sọ wọ́n lẹ́nu ayé pé gbà. Hmm. tó bá gbé tó bá ìpín wọn gbé eléyè Sunday Igboho sí ẹ gbọ́tọ̀ màmá àwa táwọn àbí àkàmá máa pariwo ẹni tó bá lè sẹ́ǹdì owó kó sẹ́ǹdì owó èmi èmi èmi sọ pé ká má ká má support ṣùgbọ́n pé bóyá ká máa ti ogun sí yorùbá jẹ́ ìyàtọ̀ lọ́pọ̀lọ́ ibo gan ní europe bí gan wọ́n ní wọ́n rí pé ìṣe wa ìwé ìta fi máa ń ṣe àwọn ilé nǹkan akán àdè máa fọpọlọ sí nǹkan báwo lẹ kẹsẹ máa sọ pé kìnnì kan wọn làwọn kan tó lọ bá dànù kàmì ẹ mọ <laughs> fẹ́ lómi lẹ́láyè ẹ kú alẹ́ o. ẹkú alẹ́ o ètò olùkọ́ àgbà. Ọlọ́run ló lè tó ẹ. ẹ ṣeun o Ọlọ́run máa kún yín lọ́wọ́ o. àṣẹ o ẹja lórí àwọn ẹlòmíì. ṣe rí ẹni tó pè kọjá yìí ẹ má máa gbarú àwọn èèyàn rádaràda ètò báyìí. kájọ kájọ ẹ̀rí tí mo sọ náà nìyẹn ẹ má jà bẹ́ẹ̀ ó ń kálukú lọ sọ èrò rẹ̀ ẹni tó sọ̀rọ̀ náà sọ pé kò sọ pé rárá kí Yorùbá wà ló inú ìgbèkùn títí láé ó lóun ló ti lé tó bá ṣẹlẹ̀ tèmi ó ti sọnù gbogbo àwọn èèyàn gbogbo àgbáyé náà ní í gbọ́ àwọn bàbá wa jẹ́ sì ń ṣètò ẹ̀rí pọ́n bàbá wa kankan àwọn tí wọ́n lẹ́nu tí wọ́n láṣẹ nílùú táàjọ wà lórílẹ̀‐èdè Nàìjíríà tọ́jọ́ ọmọ Yorùbá wọn ò sọ pé kẹ́nìkan kan jáde láti ṣe pé kí ni o láti má kọ kaka sínú ewu òun ni láti má kọ ẹnì sínú ewu. àwọn bàbá wa ẹ ti wọlé o. ẹ kálẹ́ o. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Múyìwá lórúkọ mi ń pè láti Washington DC. ilé agbára alẹ́ ti ń pè lórílẹ̀‐èdè Amẹ́ríkà. kan tó ń fẹ́ sọ ni pé ṣe tí gbogbo nǹkan tí oníkálùkù sọ oníkálùkù máa sọ bó ṣe lè bó ṣe lè rí solution ẹ máa bínú tí bá fà múlò máa bó ṣe lè rí solution. nǹkan tí mi máa sọ ni pé lórí tá a bá fẹ́ wá tá a bá fẹ́ gbé ìnira lẹ́yìn tó bá tó ìnira tó máa rẹ́jà àti kó ṣe kò lè rí nǹkan fún gbà. ṣẹ́rí èmi náà lọ ṣe protest wọ́n ṣe ní wọ́n ṣe ṣe ṣe lọ sí wọn àwọn tó pè mo ní tẹ́bá fẹ́ gbòmìnira a máa ní láti fún ọjọ́ òmìnira rẹ̀ a máa ta ẹ̀jẹ̀ sí àwọn kan ìjọba ń pọ̀ èrè gbogbo àwọn àtúntà láti rọ́ọ̀tì rò tó ń fi ní ara rẹ̀ tó ní dídí àtọ́ǹtà nǹkan wọ́n ti ń pọ̀ rẹ̀ di àwọn yẹn kú ojú kíkù tó dáa kò sí ilé ọsibítù kò sí ilé ìwòsàn kò sí ìjọba àwọn ojú pa àwọn èèyàn bá ti ń kó rẹ̀ bí sọ́tà bá rẹ̀ dà ìwé mi ń ṣiṣẹ́ ológun ni mo ṣe lámẹ́ríkà yìí mo jẹ́ mọ̀ pé ó ní ó di ọ̀nà a ṣe lè gba òmìnira wa tàbí kí n ṣiṣẹ́ láti ìgbà yẹn náà. ṣé tí àwọn amọ̀pá fúlàní ló di iṣẹ́ ológun nàìjíríà nù? wọ́n tó bá dẹ̀ dáfà jẹ́ pé ó kì í ti yorùbá pariwo ibo ń pariwo àlà kan pariwo táwọn ọba ní nǹkan ogun ẹni tó máa ń ké sára wa ni ẹni tó bá dẹ̀ ní nǹkan ogun máa ń pọ̀ tó láìsọ àwọn ọ̀dà pípọ̀ tọ́ba fẹ́ gbà sí àní ogun tá lè fi jà nǹkan lè fi jà ni pé wọ́n ń kọ̀ǹtù nǹkan tó jẹ́ tọ́jú wa bírú múrítàlá yẹn pọ̀ yẹn ẹ máa bẹ̀rẹ̀ nǹkan tó ń pè economy statistics yẹn airport ẹ máa bẹ̀rẹ̀ gbogbo nǹkan tó bá ti ibi ti ń rí owó yẹn nǹkan tó jẹ́ ti tèmi ẹ̀ jẹ́ ti ń rí jẹ́ńdẹ̀ nǹkan tó jẹ́ ti tèmi ẹ̀ so kákúkú so kí ni kájọ mọ́lẹ̀ kápọ̀ kùkù wọ́n bu dà wọ́n bu balẹ̀ wọ́n bọ̀bù everywhere nísìnyí kọ́ germany sọ̀rọ̀ japan kọ́ so gbogbo hmm. tá a bá sọ pé àfẹ́ ṣe báyìí àwa a máa bí ìgbò padà ó máa wá da dúdú sí wa lọ tábàá fà jẹ́ àlè rí good. Hmm. even in my defence mo sọ fáwọn èèyàn tó wà lé pé ẹ lọ máa wá bó ṣe ń fi dynamite because àìlè gbé wọlé pọsikúlà nínú wa bẹ́ẹ̀ jẹ́ kókó blow gbogbo yẹn dànù. Hmm. mo dẹ̀ gbádùn nǹkan tẹ́ sọ nípa aṣíwájú Tinubu aṣíwájú Tinubu ò lè sọ̀rọ̀ gbogbo tó ń ṣe aṣáájú èkó nìkan la ṣíwájú ṣàgbọ́dọ̀ máa kọ̀ pé aṣíwájú pẹ̀lú Awólọ́wọ̀ torí Awólọ́wọ̀ ní gbogbo western region lọ́wọ́ àwọn jẹ̀jẹ̀ ń generate revenue ní tọ́jọ́ fún ọ̀nà allocation láti Àbújá fún gbogbo part gbogbo sixty percent gbogbo mọ́tò tó wà lẹ̀ Nàìjíríà ó wà lẹ́kọ̀ọ́ gbogbo owó tó ń rí gbà láti orí federal government ló ń lọ á ṣe àwọn akun padà fún internally generated ilẹ̀ Yorùbá ló wà so nǹkan tó ẹ tẹ bá kúrò ẹ ọkàn ní rí wọn tó abẹrẹ sí níjà even Amẹ́ríkà mo ti lọ sí ra rẹ ra bẹ́ẹ̀ tán Amẹ́ríkà ló sì wọn yẹn bẹ ìtàn kankan tó ní gorilla wọ pé. àti ló burú jù gorilla wọ ló burú jù tèmi gorilla wọ làwọn boko haram ń jà báyìí ilé òye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Amẹ́ríkà iná wọ́n gbé àwọn British columbia àwọn pàpọ̀ ní royal àwọn pàpọ̀ ní patriot àwọn kan sọ pé iná ẹ̀jẹ̀ ká wà ń bíbà gbogbo tó bá mọ̀ kó fẹ́ o fẹ́ ṣe síwájú ọjọ́ ọmọ ẹ̀dá o máa ń láti tètè

jẹ́ pàtàkì fún gbogbo wa torí hmm, ẹnìkan lè sọ̀rọ̀ ọmọ fẹ́ni tó sọ èmi sì lè sọ̀rọ̀ kẹ́nìkan ọmọ fẹ́ni tí mo sọ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí búkọ́ ẹja pè ẹ kú alẹ́ o orúkọ yín àti ibi ti ń pè o. o. ẹlẹ́ pè wá padà Ebi tẹ ẹ wà yẹn nẹ́tíwọ̀kì ọ̀dà àbí sórí o torí mo rí pé àpò ni ẹlẹ́ sórí zero eight zero three two eight five five eight eight eight sórí ẹ ẹ o. ń gbọ́ bẹ́ẹ̀ lórí ètò o. àgbo ètò ilé òdúdó àbẹ̀wá o. àṣẹ o àṣẹ o. ẹ àníká dákẹ́tò mi. ẹ ṣe gan ni. ẹ ṣe rí lórí ọ̀rọ̀ ẹnìkan tó pè wọlé tó ní bóyá kọ́ máa dògúnlẹ̀ kọ́ máa ṣe kọ́ máa mọ̀. ìdí ìyà tó ń jẹ Yorùbá ìbẹ̀rù yìí náà ló ń kó yàjẹ́ wá látọ̀dún yìí tí a bá dàrú kò ní ṣe é tò ẹ wo gbogbo èmi máa ń fọ́lò yín dáadáa mo dẹ̀ máa ń mo máa ń fọ́lò gbogbo program yín dáadáa gbogbo ìtàn tẹ́ máa ń sọ ó jẹ́ kó yé wa wípé àwọn bíbù yìí ti ń kó wa lẹ́rú ọjọ́ ti pẹ́. ṣé bí wọ́n ti wá máa kó wa lẹ́rú lọ títí náà lélẹ̀ ṣé bá ti máa máa wò náà lórí gbogbo àwọn àrọ́mọdọ́mọ wa náà tó máa tún máa tún kó wọn lẹ́rú. mo ń gbọ́ yín o à ń gbọ́ yín o. so nítorí so nítorí nítorí nítorí ìdí èyí mi ò bá rọ gbogbo ọmọ Yorùbá pé àsìkò tó yẹ ká ká bímọ ṣọ̀kan kẹnu wa kò kí á jẹ tó bá máa di wàhálà kó di wàhálà kó tí ó gbòmìnira láyé kíkun ọ̀díwọ̀n ọ̀jagun ẹ wò nígbà ìtàn ogun Hitler kí àwọn Europe tó di Europe gbogbo wa lọ́sì yìí ṣe bí wọ́n kó wọ́n kò láì papọ̀ wọ́n kóra wọn jọ ní wọ́n fèsì Hitler kí àwọn àrọ́mọdọ́ wọn wá ń gbádùn ní ìsìn. ṣé ẹ̀ ń gbọ́ mi? mo ń gbọ́ yín bàbá. ẹ já fi ẹ̀gbẹ́ kan wo tẹ́lẹ̀ yìí sọ tó bá jẹ́ pé lóòótọ́ nínú ìtàn àti ní ọ̀pọ̀lọpọ̀ ṣe ìwádìí bí ẹ̀yà kan bá kú òǹbì kan bíi kí wọ́n bára wọn jà bí wọn ṣẹlẹ̀ nígbà tá a gbàjọba lọ́wọ́ hmm. àwọn gẹ̀ẹ́sì a fi ogun gbà á. bẹ́ẹ̀ni ẹ ráì tí mẹ pé ìjọ ìgbà tá a máa gbà tá a máa gba òmìnira lọ́wọ́ àwọn gẹ̀ẹ́sì a kò tún gbà tóòtọ́ ṣùgbọ́n ṣé ní gẹ̀ẹ́sì tí wọ́n gbé wa lọ́wọ́ tán fi fún wa ní òmìnira tóun la wá ń tẹ̀lé ní ìsìn èyí regional government láti gbòmìnira kí ló dé tá a padà sórí regional government yẹn tí màá ṣe pé àwọn fífi ìwọ́n fẹ́ máa dominate pẹ̀lú nǹkan àlùmọ́nì kí ló dé tí a lè padà sí orí because èmi máa ń ní káwọn èèyàn máa máa blame britain wọ́n máa blame british because òmìnira tí wọ́n fún wa ń bá original government náà fún wa ìṣèlú tó lè tó lè tẹ́ gbogbo wa lọ́rùn náà fẹ́lẹ́ wa lọ́wọ́ kó ní káàdì ìṣàkóso lórí nǹkan àlùmọ́ọ́nì ẹ̀ tí àwọn pípù yìí tó ń dẹ̀ wá tó ń dẹ̀ wá tó ń kán kán kán kán gba gbogbo ẹ̀ mọ́ wa lọ́wọ́ kán dojú gbogbo ẹ̀rù tí àwa ń tẹ àwọn ọmọ yorùbá níbi ìkéèmí wà yìí ìfàtẹ́fà rí ìyà tó ń da ọmọ yorùbá bẹ ọmọ ọ̀dọ́ náà wá kó wọn ṣe àti ó ti pẹ́ ta ti ń wá lù dáadáa kò sí yóò bá tó ń wá lù wá tọmọdọ̀ tẹ́lẹ̀ but láàárín ten years to fifteen years back ẹ bá rí àwọn ọmọ àwọn ọmọ kéékèèké àwọn ọmọ eighteen àwọn ọmọ twenty one kó wá sí ọmọ ọ̀dọ́ bíi tí ẹ bá rí tí ojú àwọn ọmọ yẹn rí níbí tó jẹ́ àwọn ọmọ Yorùbá tó bá dé di ẹ́mbásì tó jẹ́ ẹ́mbásì ilẹ̀ Yorùbá awúsá ló kún bẹ́ẹ̀ tó bá dé bẹ̀ báyìí wọn kì í wọn kì í wọn kì í support wọn wọn kì í ẹ̀kún àgbà rárá in fact wọn kì í jẹ́ káwa Yorùbá àti ní access láti wọ ẹ́mbásì àwọn tó bá ní èèyàn nu ẹ́mbásì irú àwọn adájú pẹ́ fi ìdá ń bẹ̀ la máa ń fi kọ́nẹ́kítọ̀ rẹ̀ wa wọnú ẹ́mbásì tó yẹ kó máa rí bẹ́ẹ̀. tó dẹ̀jẹ̀ wípé ilẹ̀ Yorùbá náà ni gbogbo tí wọ́n fi ṣe tó fi ṣètò Nàìjíríà lónìí ilẹ̀ Yorùbá náà ti ń kó ìyá yìí ti pọ̀jù o ìyá yìí ti pọ̀jù ìfọ̀ tó bá dogun. ẹja tó gbé pè mí ẹja gbé pè mí ẹ kú alẹ́ ẹ ti wọlé o. ẹka lẹ ọ olùkọ́ àgbà amẹ́ríkà lè ti ń pè tí mo fi ń bá yín fẹ́ dá sí tí ń lórí sọ ni pé àwọn tó sọ wípé lọ a máa lọ ìgbà tá a máa lọ lọ ni. torí pé àwa ẹ̀yà mẹ́ta báwo lẹ ṣe máa kó wa papọ̀ aju mẹ́ta lọ àwọn ọmọ Oòduà làwọn dára wa mọ aju mẹ́ta lọ ẹ jẹ́ kí Nàìjíríà kan ṣe pé ẹ rí àwọn aráàlú Haúsá. àní kankan náà hmm. àní bàbá kan náà àwọṣọ kan náà àláṣà kan náà fún ẹ̀ka ṣe máa wá dúró sójú kan Ọlọ́run ti dá wa lọ́tọ̀ ọ̀pọ̀ àdèmá lọ ni. <laughs> ṣé ẹ rí ariwo táwọn èèyàn ń pa nígbà Oòduà nation Oòduà nation ẹ jẹ́ káwọn èèyàn máa pa ó dáa tí wọ́n bá ti fi dàgbé dídà gbogbo torí ó jẹ́ source of eh, eh, orientation. iná lèmi náà sọ pé tá a bá ti dákẹ́ bẹ́ẹ̀ ni. ṣé ṣé wá rí àti gba Yorùbá nation yẹn ò o hmm. ibi tá a kàn máa yàgò pọ̀ ṣé bá láwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ Yorùbá aláwọn doctors àwọn professors. ẹ bá wò pilẹ̀ mo ti mo ti sí àwọn ìpele méje àwọn èèyàn lóríṣiríṣi tọ́rọ̀ kàn. Hmm. kí ló dé táwọn àgbààgbà wa tí wọn panu pọ̀ kí wọn lọ háyà àwọn agbẹjọ́rò tó mọ òfin mhm. international law. èmi náà mo mẹ́nu bà á ìyàwó ẹkú ẹkú làákàyè. kí wọ́n kàn sọ́ọ̀tì àwọn ọba kí wọ́n kàn sọ́ọ̀tì àwọn baálẹ̀ kí wọ́n kàn sọ́ọ̀tì àwọn ará ìlú kọ̀ọ̀kan hmm. pẹ̀lú ẹ̀rí tó dájú kí wọ́n lọ sí EU kí wọ́n lọ sí Britain hmm. kí wọ́n lọ sí US kí wọ́n lọ sí United Nations wọ́n tẹ́bù gbogbo àwọn evidence níbi táwọn fi ń bì máa dì fún yìí nation ni. bẹ́ẹ̀ni ìdí gẹ̀ẹ́sì gbélẹ̀ wọ́n dojú ẹ̀rú mọ́ wa lọ́wọ́ o ìranu wọn gbé wájú ò nítumọ̀ o. ṣé àmọ́ fún àwọn bàbá wa wó lọ́wọ́ wọ́n gba independent fún wa láìpẹ́ ìjọ kankan sílẹ̀. Hmm, bẹ́ẹ̀ni. àwọn òyìnbó dẹ̀ sọ pé pen is mightier than sword. bàbá hmm. rí àwọn agbẹjọ́rò tó gbóná bíbí tí wọ́n lè present kéèsì tí ò yẹ sí ọ̀dàlẹ̀ láàrin wa hmm. a máa gbàwó láìpẹ́ ẹ̀jẹ̀ ọmọ Odùduwà kan sílẹ̀ èmi ti sọ moderate ni mí bọ́ọ̀lù restructuring ìyá àgbà àwa la mọ bí tá à ń lọ. bẹ́ẹ̀ni restructuring ló máa bí Odùduwà ní ibìkan láti bẹ̀rẹ̀ nígbà tí wọ́n ìbá pọ̀ jù wọ́n ní kó kálọ ọjà ẹja mọ̀ sí lẹ́lẹ́kùn jẹkùn ten percent tẹ mọ́ mú wá sókè náà ni ẹ mọ́ mú wá ẹ jẹ́ ká panu àwọn ọ̀jọ̀gbọ́n ẹ lè kówó nílẹ̀ yorùbá kẹwàá máa ṣe rélùwéè káàkiri máa ṣe títì Oǹdó sí Èkó èèwọlé. mo rí fídíò kan téèyàn kan sẹ́yìn sí mi kò ta rárá hmm. àwọn ọmọ kéékèèké ti di aṣẹ́wó. bẹ́ẹ̀ ni ọmọ ìyàwó ah! bọ́ pàǹtẹ̀ ó wá ń jó ìhòòhò hmm. pẹ̀lú ojú ara ẹ̀ níta hmm. wọ́n wá ná twenty twenty naira sí èèyàn kan wá fi twenty naira tó láti fi nú ojú ara ọmọ ìyàwó àtò ah, ẹ àní lè gba ìpè kankan mọ́ ah, ẹ ní bínú ni torí pé ẹ̀rọ tí à ń lò oko tí ń lò yun bátìrì rẹ̀ ó ti ń sọ fún ayé pé ó fẹ́ ẹ ti mọ̀ ẹ ti mọ̀ pé ó lè dé táwa wá iná <laughs> iná ò sí pẹ̀lú ògùn ọlọ́run á tún padà wá ní alẹ́ ọ̀la pẹ̀lú ògùn ọlọ́run mo rò pé ká síbẹ̀ arípàmì yẹn fẹ́ pè dáadáa ṣùgbọ́n ẹ̀rọ yìí ó sọ fún wa pé oko tó kù ju mẹ́ẹ̀ẹ́dógún lọ fifteen percent péré ló kù torí pé ẹ̀rọ fóònù náà là ń lò tàbí ń ṣe tàbí máa sọ ni pé ọkàn gbogbo wa ìtàn yorùbá ìtàn yorùbá ojúṣe gbàgbọ́ mo sì dúpẹ́ lọ́wọ́ gbàgbọ́ tá à ń ṣe alátìlẹyìn fún ètò yìí ètò ìtàn yorùbá tẹ́yìn náà bá fẹ́ darapọ̀ nígbà afẹ́fẹ́ máa gba àwọn ọ́díò ìtàn tá a máa ṣe ọ́díò ìtàn tá a máa ṣe gbogbo tá a ti ṣe lọ́dún yìí pòròpó ti di twenty three láwọn ìkọ́lé tá a ti ṣe lórí rédíò ẹ lè kàn sí mi lórí whatsapp mi plus two three four x zero two three six eight seven four Tiri tu ẹ pẹ̀lú ògùn ọlọ́run à ń bọ̀ ní alẹ́ ọ̀la èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas gbogbo òdù ń pè ní olùkọ́ àgbà náà ni o á pàdé lọ́la pẹ̀lú ògùn ọlọ́run. orí bá ti kú ká.